ká mo ti rà gbà kámúràgbà ká èèmù ti rà lọ sóde ẹ̀gbá lé. Ah. orúkọ yẹn já wọn láyà mm, jagua jagua orúkọ yìí mi lẹ bí òjò jagua jagua orúkọ tó mọ́lé gbọ́ tó fà tí jagua jagua orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o jagua jagua. jagua ọjọ́ dẹ́kun bá wọlú àdìfà ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ hmm, ìdíga ìlúkọ ni wọ́n ń wẹ̀ bá tẹ wọ́n mi lórúkọ ìyọ̀ ọ̀dàrọ̀ òkúrò ní ìyọ̀ngún ni ẹ́ ọ̀rá paniọ̀pá ti kú ti ń gún àrùn paniọ̀pá ti yẹ̀ díẹ̀ òkúta méjì ọ̀pẹ̀ kúrò àrùn jọbẹ̀ méjì pọ̀ ilé tó bá wọ̀ ọ́ yé. jaguar. Jaguar. mo dódò mo ti róhun rẹni tí wọn kọ ẹja ńlá bómi lọ o abẹ́ òní odò dàrú. ikú ogun tóhun nípa kíkanjú ikú odò nípòmù ẹ̀. ikú odò nípòmù ẹ̀. ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkí gbẹ́. òkí gbẹ́. Jaguar. Jaguar. ò bá jáyé ó sinmi ẹ̀ ẹ́ o Jaguar orúkọ yóò milẹ̀ lé. ó milẹ̀. Jaguar. Jaguar lọ́tún Jaguar. ibi tí Jaguar bá ti jà ilẹ̀ àmì. Jaguar. Ah, Jaguar. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò fara gbá. Jaguar. òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo lélẹ̀. Jaguar ọbẹnìkan jà fọwọ́gún mo gbọ́ olúlo. ogun dábẹ́ ogun ogun dábẹ́ ogun dábẹ́ mm, ogun ogun dábẹ́ oyan lè láàyò. ogun dábẹ́ tí olórí odò lábùdó. Mm, bẹrẹbẹtẹ ọlá bẹrẹbẹtẹ ọlá. jagula jagua kọjá ẹni àrífín. jagua jagua mm, jagua ó kọjá ẹni àǹdàláyà. jagua orúkọ òòṣà òòṣà. Hmm, jagua usha, òòṣà orúkọ yìí ó mú mi lẹ̀ níjó jagua jagua ọba nìkan ni. jagua jagua. alágbára ayé o hmm. alágbára ayé ìwà lágbára yé ṣó fẹ́ dọ́lọ́run ni sọ fún mi ìwọ alágbára o ṣó dọ́lọ́run o wà kẹsàn-án gbogbo wa tó wò yìí wà kẹsàn-án gbogbo wa tó wò yìí. Ah. dájú mo ti fẹ́ gbé nǹkan wọn fún aláṣàmẹ́ǹtì tó mo fẹ́ béèrè nípa aṣàmẹ́ǹtì ẹ̀. ọ̀sẹ̀ gbogbo tó bá fẹ́ béèrè díẹ̀ kọ́kọ́ wọlé náà gbọ́dọ̀ bọ́jọ̀rùn lẹ́lẹ̀ gbogbo. ẹ ṣe tán ìwà wò ni ó. lọ́wọ́ ṣe jẹ́jẹ́ o ìgbàgbá ni dànù bá ò bá ṣe jẹ́jẹ́. ó jẹ́jẹ́ rẹ̀ jẹ́jẹ́. ó ní pé ká kọ ìtàn díẹ̀ lórí àkúdàáyà wọ́n fẹ́ bèèrè pé ṣé lóòótọ́ ni àkúdàáyà rẹ̀. ẹ ṣe ọmọ mi bíbélì àti kùránì fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sákúdàáyà ṣùgbọ́n ó mú mi rántí ìmọ̀ ìtàn ọmọkùnrin kan torúkọ rẹ̀ jẹ́ Jaguar nílùú Ṣàgámù ló àyà tún wá pàdé mi lójú ọ̀nà ìwọ àtàwọn ẹranko tó kó sẹ́yìn àbí àbí òtún ẹ òtún lórí láyọ̀ tún kọ́ mi wá gbọ́ o ti ń ṣe tipẹ́ àmọ́ lọ́jọ́ àtọ̀ni máa jọ ẹ lójú bí ìbọn tó gbé dání náà gbogbo àwọn sèré tó wà ní ẹ̀yìn ẹ̀yìn yóò bá wọn lẹ́jọ́ ẹ̀yin náà. Yes, move back. Move back. Move back. Wọ́n ní máa gbẹ̀yìn máa gbẹ̀yìn. Òun ni àgbà lédi ìlú. Dandan ni kí n gbẹ̀mí lẹ́nu ẹ̀. Máa pa ẹ́ tán. Máa tún dúró déjọ́ mẹ́jọ. Máa lọ síbẹ̀ máa lọ di àkàrà ẹ̀. Olùkọ́ wa lọ láyà. Ìtú tó bá wà ní òpó owó ẹ̀ tó fẹ́ pa. Ó yá. Bẹ̀rẹ̀ sí pa. Jaguar, àgbá òfìfo ni ẹ sí nǹkan méjì tí àgbà òfófó ṣe ó máa ń rú jọ̀mù. move closer guys. Mm. amúragbá kámú ti ragbá kámúragbá káyémú kamu ragbá mú ti ragbá. kámúragbá kámú lọ sóde ẹ̀gbá lé. Ah. orúkọ yẹn já wọn láyà mm. jagua jagua orúkọ yìí mi lẹ̀ bí òjò jagua jagua orúkọ tó mọ́ndé gbọ́ tó fà á Jagua, jagua. orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o. Jaguar. jagua, jagua. ẹ ibi tí wọ́n gbé okùn jagua sí yẹn ẹ make sure pé clean bẹ gbogbo environment ẹ kó tẹ̀ ṣe kíni kó clean ẹ ti gbọ́. Ah, Doctor. Officer Kayode. you? are welcome. Báwo ni kò? I'm fine. Um, mi ò understand nílẹ̀ yìí ń ṣe one or two things lórí okùn Jaguar. Ah. Ẹ kí ló ṣẹlẹ̀ kí ni mo ní confam bóyá ó ti kú àbí ó ti kú dájú sí. ó ti kú ó ti kú dàgbà ti kú. ẹ ṣé ti kú báyìí. àà ah, ah, ó ti kú sẹ́. ṣé mo lè rí. àà ah, why not. ẹ jẹ́ kí n officer ló ń bọ̀. Oh, well done, doctor um, anytime la I expect call láti ọ̀dọ̀ CP ti commissioner of police particular wa a ní láti gbé òkú ẹ lọ sí mortuary. no problem. ẹ̀yin ni kẹ́ ready fún wa anytime. anytime no problem. doctor ṣe ń gbọ́ mi tí bá ti pè yín ó ti yá nìyẹn please mi lè fẹ́ kí wọ́n máa lọ kó máa bọ̀ níbi ẹjọ́. no problem. all good. ṣètò ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan ní tí a tún ní ṣètò. Officer Kaozi. Sir. Congratulations. Thank you so much, sir. In fact, bí ó lè jẹ́ pé ìwọ ló rí ẹni tó jẹ́ pé ó ti dà wá láàmú nílùú yìí tó dẹ̀ rí pa. In fact, inú sì bí dùn gan. Inú mi náà dùn sá. <laughs> Wọ́n dẹ̀ fi dá mi lójú pé gbogbo nǹkan táwọn promise fún promotion fẹ́ni tó bá lè get through there. They will surely give it to you. Ṣùgbọ́n iṣẹ́ kò fún ọ láti ṣe o sórí gbogbo àwọn ọmọ ẹ̀yẹ ẹ̀yẹ agbọ́n láti gẹ̀ẹ́tì wọn ọ̀sẹ̀ abáńbáṣẹ́ yẹn lọ tá a bá padé lẹ́tọ̀ pátápátá irú àwọn ọmọ yẹn lè wá di àràbà lọ́la so màá fẹ́ kẹ́ gbájúmọ́ yẹn. ẹni dókítà ti confirm ẹ̀ ń sìn. ó ti confirm ẹ̀ sá ó ti kú sá. ẹ now ẹ ṣetán láti gbé lọ sí mọ́ṣúárì ká máa retí nǹkan tí cp máa sọ. exactly. so once again congratulations. thank you sir i'm at no dey call sir. all right sir okay all right you are welcome. yeah village. olúwa mo mà dúpẹ́ ah olúwa mo dúpẹ́ tó o ṣe mí ní ológo tó o ṣe mí ní aláyọ̀ tí mo lè lẹ́nu ọpẹ́ lórí ọmọ mi olúwa mà ṣeun fún ìgbéga tó bá mi ṣe fún olúwa mà dúpẹ́ olúwa mà dúpẹ́ olúwa mà ṣe o olúwa mà ṣe o olúwa mà dúpẹ́ àbẹ̀mí ah, bá lẹ́gbẹ̀rún ahọ́n kò tó yìn ọ́ ó ń lọ láyọ̀ ó ń bọ̀ láyọ̀ kò fẹsẹ̀ kọ kò forí gún ìdààmú òde bá mi lórí ẹ̀ wọn ò sáré pè mí òjijì lórí ẹ̀ àwọn mà dúpẹ́ olúwa mo dúpẹ́ mo dúpẹ́ wá gbọ́pẹ́ mi wá gba yín wá olúwa wá wọlá pé mò ń dúpẹ́ olúwa wá túbọ̀ máa ṣèyanu á ah, olúwa bá mi túbọ̀ gbéga sí i lórúkọ jésù olúwa wa ah. àmín àmín àmín lórúkọ jésù. olúwa ṣeun praise the lord. hallelujah. mọ́mi mo ṣe máa ń ní kẹ́ gbẹ́kẹ̀lé gbàdúrà láàárọ̀ àdúrà tí ó máa ń pẹ́. Ah, <laughs> àdúrà bí a mọ̀ kí pẹ́ kò pọ̀ ju àdúrà náà ló gbé wa ró o ṣé àgbà o ọkọ mi. fẹ́ràn mi kọ́. Ah, mo ti jí láàárọ̀ yìí mo ti múra ìwọ náà tí mo ṣe máa ń mú lọ àbí bí ọmọ ti bí bó dẹ̀ ṣe ní kóun ràn mí lọ́wọ́ kóun bá mú lọ láàárọ̀ yìí Rebecca òun ló lóun fẹ́ mú lọ láàárọ̀ mo èmi náà ti múra tán ló bá ní òun máa mú ló bá kún kí n sinmi. kò sí problem mo tẹ̀lé wish láti rí láàárọ̀ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ìdòwò tọ́jọ́ mẹ́ta tí mo ti rí. àgbà tó jẹ́ kó tó jí o ti lọ nígbà bá máa tún dé ó tún ti sùn lọ́run akú yóò wá ọkọ mi. èmi tí mo tẹ̀ tí wá pẹ́ láti òrìwò tí ń sọ wípé bí a máa tiẹ̀ rí ọkùn ó tí mo fẹ́ ṣe ní ìgboro ìgbà kó o mẹ̀mọ́ lè yà sùkọ́ ọ̀dọ̀ ẹ̀. ọkọ mi ọláì náà ni. èmi ń jáde ni. kódà ọlọ́run dájú lórí ẹ̀. ó lè pẹ́ díẹ̀ kí n tó dé nítorí oorun tó gbé mi lọ tí mi ò tètè dìde yẹn. lọ́wọ́ ọlọ́wọ́ abáàánú pàdé ọkọ mi àbọ̀ ọlọ́run adájú lórí ẹ ọlọ́run bá bá mi ṣọ́ ẹ àmì ah, ọlọ́run. nǹkan ká ṣe what's next because as me i dey èmi ti rò ó mo ti rò ó lọ sọ́tún mo ti rò ó sósì ìbí àìsí mi àgò go back go my state o máa padà sí lulu adélọ́ máa run things on a one man mopo level no time i don't know about you i don't know about you. Ah, action báyìí tó ń sọ̀rọ̀ báyìí nígbà tí wọ́n bá lọ sílùú ẹ̀sìn èmi ń sìn ibi báyìí ni mo wà ibi báyìí ni jaguar ti rí mi tó ti blend mi nígbà tí gbogbo ń bá lọ sí ibo ni ẹ fẹ́ kí mi lọ ṣe rí gbogbo apáta ni ikú jaguar dùn jaguar na our stronghold àwọn kò jẹ́ bó ṣe jẹ́ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn ṣe you dey talk say you wan relocate go back your state go dey do one man mopo wọ́n ń bọ́ dá ara ẹ̀ ń bíbá ẹ̀ the truth of the matter is say tí wọ́n bá dá wa iṣẹ́ olè mélòó ló ti mú i no understand you fit do you fit carry operation fully you never fit carry operation abeg if i dey talk no dey do this thing i dey talk na me train you never carry operation fully wọn náà ò tí ì ṣe kinní so tó bá lọ dájú ṣe lè ṣe ìwọ lè face ọjọ́ ni so and gbogbo adela mọ̀ pé lẹ́yìn Jaguar èmi mo tún wà capable láti run ni so me i just think say tẹ́ máa fi lọ ṣe wọ́n àwọn òpó oh, kárìn kápọ̀ yíyẹ ló yẹ ni o nǹkan tẹ̀mí fẹ́ sọ bíbá ẹ̀ ni pé ká continue legacy Jaguar make i still dey lead una carry my shop wey shop because omo um, if you no do this one wetin you go chop if you no do wetin you go chop you wan go you wan go do one. you fit you, you sabi operation wella you know everything wey you go do. Ah, oga forget that thing. so now so make e abeg you no dey talk that kind thing again abeg. mo tẹ̀lé virus bẹ́ẹ̀ ọlọ́run mo support virus na àbí tí n bá tẹ̀lé kí ni mo fẹ́ máa jẹ. pẹ̀lẹ́. ní jíire àṣà ló ra wọn àgbà kan ní ọwọ́ èkó làwọn yín bá mi la wọn kì í bá mi látẹ̀jù ẹ jọ ìjọ òun jágó àkùnà tí ògbé tí wọ́n wá sílé ọtí tí wọ́n mú ọtí wọn á gbọ́ tí wọ́n tó ń sọ tó ń pariwo ó ti ẹ̀ bẹ̀rù pé táwọn yẹn bá gbọ́ olúwa ló máa jalè ní stéètì náà wọn náà ní pé ọjọ́ kan ló papọ̀ wọn wá bẹ̀rẹ̀ pín pọ́pátì òkú tó ti kú pé kí ni nǹkan tẹ́ pín gangan náà olè jíjà ẹ wá ṣé mo kó lè jíjà seniority wà bẹ́ẹ̀ ni ìjọ òun ọbẹ̀ sí jalè no talent tó fi ẹ sọ́nà olè jíjà ta ló kọ ẹ lólè jíjà ta ni senior ẹ ta ni mentor ẹ ìjọ òun fẹ́ gba freedom tó fi wá fi pé wọn náà ó ti lè dúró tán láti lè máa jalè ó dùn mí gan-an ó dùn mí gan-an àmọ́ mo ń ṣe ẹjọ́ yín tí wàá kí ṣe ẹjọ́ olórí burúkú ọ́fíìsà táwọn òbí tó ti lọ kó tó pàjágbọ́ ẹni pàjágbọ́ lè pa anybody o ó lè pa àwọn gangan o ó lè pàwọ̀ ó tún wá lè pàwọ̀ náà. ìkà yìí dé mad náà kí ló gbé wẹ̀ ìkà yìí dé craze ni ó sì máa gbà wá máa ṣe bí kó ti wọ̀ lọ́gà ó bẹ́ẹ̀ kí bọ̀ sani ẹ́ ká ló sọ ẹ́ dọ̀gà ìkà sì wojú mi dáadáa o ní òun ẹ o táwọn la pa jaguar ni akọ́ la pa jaguar náà ìkà ìlà ìtìǹkà di oníwèé mo dẹ̀ máa gé ẹ̀ dànù ìkà ojú mi dàbí virus ló gbà sọ̀rọ̀ i go infect you wá kí ló ń ṣe ẹ̀ ọlá jaguar ni jaguar ti kú o má jẹ́ kí n wojú ẹ̀ ó sọ pé ẹ sọ fún mi ṣáà lápá jaguar ni tó sọ pé tó yí pé jaguar ti kú sí kájọ máa ṣọ̀bù ká má bàbá rẹ̀ máa move next step he dey mad ni. Ah, ah, mo mọ̀ wípé. má náwó sí mi mọ́. àtẹnikù àtẹninú ojúkọjọkọ máa níjọ́ àjíǹde tí èmi ìwọ àti jaguar bá parí nínú náà màá sọ tó sọ lẹ́yìn jaguar màá sọ fún jaguar ṣé wàá rí wọ kí wọ́n tó fi iná jó èmi àti jaguar màá ní kí jaguar dín pẹ̀lú ẹ̀. sori ó máa lọ pàdé jaguar torí o máa kú òde máa lọ pàdé jaguar ṣùgbọ́n èmi èmi ti ja ikú ikú kankan ò lè pa mí wojú mi dáadáa ìkà i no be your mate you no be boss who make you boss you be boss ni ìta ní ẹ ìwọ tó jù báyìí lọ wo mi o àpáta ni mi tó bá sọ wíkọ mi ọ̀hún á ẹ̀ wà careful ẹ̀yin guys ṣé ẹ ready láti jẹ́ ká lọ máa ṣe operation abẹ́ rẹ̀ di. me i no know about now as for me no more jaguar this is action. you ready make you do operation abi you no ready. as for me J.J. no more jaguar. ṣe ti gbọ́ no more jaguar so jẹ́ kó wọnú skọ́ọ̀lì. Fọlọ́ àgọ́ mi tàbọ̀ wẹ̀ dín náà. Àbọ̀ yẹn gan mi mi understand ẹ̀ àwọn ọ̀dẹ̀ pa fàájìmọ́ yóò la níṣà. Ó ń bá mi sọ sí ẹ̀ bá kò sí problem. Ẹ gbogbo ẹ ti sẹ́ ti sẹ́ ẹ má wọrí arrangement ti tò gbogbo ètò ti tò ẹ fira yín lọ́kàn balẹ̀ kò lè sí problem <laughs> ẹ má panic ẹ má panic ẹ ti gbọ́ ẹ má panic. ọ̀gá ẹ ló sà ẹ gbọ́ kò sí problem. ẹ ló sà. Dúró kí ni problem ẹ̀ náà ṣe gò báyìí? Ẹ má bínú sá, má jẹ́ sìn sá. Àti wá ní màá jẹ́ orí kí mo wà lórí kọ́, Adé yìí ṣe sùúrù náà. Kí ni problem ẹ? Ẹ má bínú sá. Kò kó jáde jáde idiot ẹ sọ́rí gàrí ẹ má bínú ẹ táìmì ẹ̀gbọ́n ni kẹ́ ẹ débẹ̀ ẹ má fọ kọ̀ọ̀kan ẹ ti gbọ́ no problem ẹ take care good day. kámúrágbá kámú ti ràgbá kámúrágbá ká èmu lọ sóde ẹ̀gbá lé. orúkọ yẹn já wọn láyà. Mm, jagua jagua orúkọ yìí mi lẹ̀ bí òjò jagua jagua orúkọ tó ọmọdé gbọ́ tó fà tí jagua jagua orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o jagua jagua jagua. jagua ọjọ́ dẹ́kun bá wọlú àdìfà ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀. wo ọ̀gbẹ́ni mo ní jaguar ti kú. wà á ṣé o ṣì rè ṣé o ṣe pé o ná màrú jaguar kúkẹ mo bó o rà pé ok ó dà pé o ń sùn. mo rò bí ó rẹ̀ amaru kọ amaru kọ drọgba ni ọ̀gbẹ́ni mo ń sọ fún ẹnìyàn mo ní jaguar ti kú o rẹ lọ bá mi ń sòṣì ọ̀rọ̀. ẹ farabalẹ̀ Jaguar kù pẹ̀lú bí Jaguar ṣe dáa tó ṣe dán ọkọ̀ wọnú àdúgbò wa yìí Jaguar ah, gbọdọ̀ rí bí ọgbẹ́ni Jaguar kù o oh. jọ nítorí ọlọ́run tó bá ti gbọ́ yẹn ó ti yẹ lọ sọ fún wọn pé kò lè ṣẹlẹ̀ ó ti gbọ́ kọ́ ọ́n máa faṣọ ọdún ẹ̀ ṣòro mọ́ kí ló ṣí ẹ̀. ẹlẹ ó dàbí dàda orí ẹ ló ń tẹ ẹ àbí mo ní Jaguar kù Jaguar kò ń sọ fún mi pé Jaguar ò kù ó dáa. gbogbo ìwé ìfarahàn ìwé sọ̀rọ̀ tí sọ̀rọ̀ yọ lọ́rùn ẹ̀ ṣé torí pé Jaguar kù náà ló yẹ ṣe. ẹ má jẹrà yín láwọn mhm. ó má ti kù. yẹ sí ayọ̀ ṣe ẹ ń gbọ́ ẹ tẹ pọ́ọ̀sì pi ah, ṣé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ ni ẹ sọ wípé jágbó àkú ládùúgbò tiwa yìí náà. tó fẹ́ gbọ́ eh. jágbó àti kú o eh, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mọ́ṣúárì wa ló wà o. so ẹ̀ ń tíráta sọ wípé mọ́ṣúárì ni. mọ́ṣúárì ló wà sẹ́. Ah, ah, àfi kẹ́ ẹ ṣọ́ra ní mọ́ṣúárì yín yẹn o ẹ jágbó àtẹnumọ jágbó aya wèrè gan ní mọ́ṣúárì yẹn gan sígan tí o tún lè ṣe fún wọn o tún lè jà wọn lólè pẹ̀lú àwọn ọwọ́ à. ọgbẹ́ni gbàgbé gbàgbé wà kí ló kí ló ń ṣe ẹ tó ń ràn kí ló ń ṣe ìwọ tó ń ràn aṣọ bí wèrè báyìí kí ló ṣẹlẹ̀ gangan. ṣo fẹ́ gbọ́ eh? tó bá ti di àárọ̀ ah, ó kò di bí kóòtù fún wa o bọ́ máa mọ wé máa mú ẹdẹ ọ́fíìsì wa lọ́nà máa jẹ́ kó rí òkú ẹ̀. ọ̀gbẹ́ni o ti gbọ́ pé jágbó àti kú ni ẹ one thousand naira mi dà. fọlábalẹ̀ o fẹ́ pa àwọn tó ní ẹ̀ṣà kí ló ṣe ẹ̀. àbí kò fẹ́ da fẹ́lẹ̀ ìṣá. láàrin èmi àti ẹ̀ ṣé ò ṣí eh? èmi. Ah, ṣé wọ́n ti gbàgbé nǹkan tẹ́mi àti ẹjọ́ sọ ni àwọn àjọ bẹ́ẹ̀tì ká tó wá sí. ẹni sùúrù jẹ́. Eh? màmá ẹsẹ̀ ń pẹ́. ẹni sùúrù náà ó ga àṣekú kò tiẹ̀ síyàn tí ó kì wà ní sùúrù kí ló ń ṣiṣẹ́ tó ń ṣe bí wùdí báyìí. tí bá fún ẹlẹ tí bá fún ẹlẹ wà á balẹ̀ ni wà á fún èmi lọ́wọ́ mi. dúró ló ṣiṣẹ́ ah dúró dáadáa kí ló ṣe wí ẹ ẹ wọ́n tó ṣẹlẹ̀ báwo ni màá jẹ́ ọ̀gbẹ́ni jà lọ jà rè one thousand naira màá gbà lé ní òògbọ̀ yóò ti bàjẹ́. díà díà kí ló ṣẹlẹ̀ mo ti ń pè látẹ̀kan kí ló dé kí ló ṣẹlẹ̀. ìfẹ́ in fact inú mi ò dùn rárá. kí ló ṣẹlẹ̀. ó jẹ́ mọ̀ pé promotion tó yẹ kán fún yìí inspector Káyọ̀dé náà lọ fún nítorí pé ó lọ pa òun ló pa jaguar. torí ẹ̀ ló ṣe ń ronú. ó dà mí lọ́kàn mi. má ronú mọ́ fẹ́mi ẹ bá wà ìrètí ń bẹ̀ oríyìn tán fún inspector Káyọ̀dé lè náà lè fún wọn náà lọ́la ṣé torí ẹ̀ ló ṣe ń ronú. ká fi ìrònú ṣe ẹ léṣe o o mọ nǹkan tí o o get nǹkan tí mò ń sọ. kí ni nǹkan náà. promotion yìí ó wá ìgbọ̀n èmi ló yẹ kí n gbà á ẹ̀tọ́ mi ni ẹ̀tọ́ mi ni in fact èmi náà ń làkàkà kó jẹ́ pé ọwọ́ mi ni ẹ̀mí jaguar mà ti bọ́. so torí pé inspector Káyọ̀dé pa jaguar sí ìlú ìfẹ́ ṣe rẹ léṣe wá wọrí iye oore tó ju promotion tán fún inspector Káyọ̀dé ó lè kàn wọ́n náà lọ́la má parẹ́ lọ má parẹ́ ó ti múra ọ́fíìsì ò lọ́mọ ni kí ló ṣẹlẹ̀. mi ò lè lọ sẹ́yìn ìyá. ok take care um, ọ̀rẹ́ mi tí mo sọ pé ó fẹ́ ṣe patí èyí ni tàwọ̀rẹ́ mi yẹn so hmm. mo ń lọ sìn. ok no problem. wàá wà ok take care. all right ok go take care. alágbára ayé o hmm. alágbára ayé alágbára yé. ìwà alágbára yé ṣó fẹ́ dọ́lọ́run ni sọ fún mi. sọ fún mi náà ìwà alágbára o ṣó. ṣé ẹ mọ òkú ẹni tí a gbé wá síbi ìṣá. Ah, òkú ẹni tẹ gbé wá yẹn kò ń ṣàìmọ̀ fún lóko ẹni kankan lu jaguar ni. ẹ mọ̀ kó jaguar ni. Ah! kókó kan tí mo fi ń béèrè àwọn questions lọ́wọ́ yìí ò ní pé ẹ ti mọ òkú ẹni tó jẹ́ so mo fẹ́ kẹ́ mójútó òkú ẹ̀ dáadáa. ọ́fíìsà ká mójútó kù tá a bá tún mójútó kù iṣẹ́ kí la tán wá ṣe ń bí ká mójútó kù iṣẹ́ tiwa ni nǹkan tá à ń ṣe nígbà nìyẹn lẹ́yìn ká mójútó òkú la tún wá mójútó. iṣẹ́ tí wọ́n gba ẹ̀mí fún ara mi fún àti iṣẹ́ tèmi fún ara mi ń ṣe ó ní láti kìyìn nílọ̀ wípé kẹ́ ẹ túbọ̀ mójútó kù jágùá dáadáa. nǹkan kékeré iṣẹ́ tiwa ni. wọ́n máa ń sọ pé fọ́ọ̀nì ní ọ́fíìsì yín àbí wọ́n máa ń lẹ̀ ṣeré gan. ọ̀gá mò ń sòótọ́ ọ̀rọ̀ ni mò ń ṣeré. ẹ mò ń rí bí pẹ́ẹ́ ṣe kọ́mẹ́dì pẹ̀lú mi. kọ́mẹ́dì kọ́ iṣẹ́ tèmi. listen. ẹ mójútó kú ẹ ní mo tààlà sọ fún yín. yes sir. oh thank you. kọ́mẹ́dì. ọ̀dọ̀ ọlọ́pàá tó ṣẹlẹ̀ yóò fojú sùn ni ó ṣẹlẹ̀ yìí ní wọ́n sọ́ọ̀rì ìwà yìí kọ́kùn kan èdè pò ẹjọ́ tó rọ náà. ohun tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ò dá mi ọjọ́ sí tí mo wá síbi mo sọ fún ẹ wípé ṣé mo sọ fún fún lè bí ẹ e? ṣé mi ló bá ṣe kọ́mẹ́dì. ọ̀gá mi ṣe kọ́mẹ́dì. èmi ló ń mú ṣe yá mi. mi ẹja mi ẹjú wá àti tábẹ́ tó ní òkú àpò. ìbò rẹ gbèsè. mi ò kọ́ bá ọ̀gá ìjà. sẹ́nu ṣé mi ti dáná báyọ̀ ṣé mi ti dáná báyọ̀. ẹ wo bí ẹ tí dr larry bá dé ẹ sọ pé mo ti lọ sí bíẹ police station bíẹ police station bíẹ police station bíẹ police station bíẹ police station bíẹ police station. Some calls, please. Listen. Kí ló ṣe yín? Mo ti bá yín tẹ́gbẹ̀ẹ́ yìí. ṣe bien ni tòun. ọmọlá ìwọ lè má lọ àmì ò ṣe ọkọ kí ló dé tó sùn ọmọlá kí ló wà gbọrun lójú ẹ báyìí tí ó jẹ kó sùn tó dẹ̀ wà wúwo láti sọ fún mi nígbà tí kì í ṣe pé olókè méjì lẹ́yìn ọ̀run ní wọ́n mò ń bá sọ̀rọ̀ alẹ́ òṣà kì í bọ́ ọmọ lẹ́rù kó má lè rí. mi ò lálàá o mi ò lálàá o ohun tí mo rí lójú ara mi báyìí tí mo fojú ara mi rí òun nìkan tó ń dà mí láàmú ó dẹ̀ ṣe mí ní kàyéfì látijọ́ tí mo ti wà nínú iṣẹ́ ọlọ́pàá yìí mo fẹ́ lè sọ pé mi ò rí rí gbígbọ́ tí màá gbọ́ gan ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ìgbà táwa ti ẹ̀yìn kéré tá ò rò pa lè ṣọlọ́pàá rárá ni. kí ni nǹkan náà. ọ̀gbẹ́ni rádaràda ó lè jagudara nù jagua jagua jaguda tí mo sọ fún yín pé mo pa tí wọ́n ti torí ẹ̀ fún mi ní promotion níbi iṣẹ́ mm. jagua ti jí o. ta ló jí. fúnra mi ni mo rí pé ó kú báyìí fúnra mi ni mo gbé dé mọ́ṣúárì fúnra mi ni mo padà dé bẹ́ẹ̀ tí wọ́n sọ fún mi pé kó ẹ̀ ti kúrò ń bẹ̀ tí mo dẹ̀ confirm kó kúrò bẹ́ẹ̀ lóòótọ́ tán dẹ̀ mẹ́ni tó gbé kúrò ń bẹ̀ wọn ò dẹ̀ mọ bó ṣe kúrò òkú òkú jágùn àdọ́fẹ́ o. ṣé èèyàn tún ń ṣẹlẹ̀ nítorí èmi ò gbọ́ rí pòkú tún jí. ohun tó yé mi náà lẹ́nu nìyẹn màámi òkú ẹ̀dọ́fẹ́ o òkú ẹ̀dọ́fẹ́ o. wàhálà wà ní sílọ́mù ẹ̀kọ́ mi yóò rẹ nǹkan tẹ́lẹ̀ ó kú mọ̀ pé láti ilẹ̀ náà kì í ṣe pé mi nífẹ̀ẹ́ sí pé ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ṣùgbọ́n bó bá ti jẹ́ pé ohun tó bá wọn mọ wọn ní ká máa yọ̀ǹda ńgbà míì náà ni mo ṣe yọ̀ǹda. orí ọ̀rọ̀ òkú dọ̀fẹ́ nǹkan kan tó ti mú tó ti pa tá a ti gbọ́ tó gbáyé ti gbọ́ tó gbàgbé galé lórí ah. tó tún wá ní tó dọ̀fẹ́ ṣé wàhálà kan lélẹ́yìí. wàhálà ńlá ni o. ọlọ́run dẹ̀ ní jẹ́ rí wàhálà bóyá kò fi ṣẹ́ mọ́lẹ̀ fún wọn. iṣẹ́ wo iṣẹ́ wo. iṣẹ́ ọlọ́pàá yìí ṣé o lọ́pàá o. nítorí tí kò jọ ń di ẹ̀ náà a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kí la rí kójọ tẹ́ ń sọ ah, kí ni ta kójọ tẹ́ ń sọ. bí kò má jẹ́ kó ló ẹ̀ sọ̀rọ̀ yìí náà mo ti gbọ́. ti ẹ ló máa ń yí ẹ bó ẹlòmíì tí ò dà mẹ́wàá nǹkan yìí jọ wọ́n ti rìtáyà they are living fine. so wọ́n rìtáyà wọ́n máa rìtáyà lórí eléyìí ṣé bí mo ti jẹ́ sọ̀rọ̀ ọ̀sìn ẹ ti sọ òun ni iṣẹ́ tí wọ́n mọ̀ mí mọ́ iṣẹ́ tí mo yàn láàyò iṣẹ́ tí mo gbà tí mo fi dé level yìí ọmọ ọdún mélòó ni mi sì máa rìtáyà ǹsìn ṣé èjì náà rìtáyà tí bá wá rìtáyà ǹsìn kí ni mo fẹ́ lọ máa ṣe kí ni mo fẹ́ ṣe kún tí mo fẹ́ fi ní nǹkan tí mo ní ẹ sọ ṣẹ́tẹ́ fẹ́ kí n lọ ṣe fún mi eh. ẹ ti wá fìyẹn lẹ̀ mo máa fi ṣe ọlọ́pàá lẹ̀ mi ò ní filẹ̀ o ọ̀rọ̀ jágo ayé mo gbọ́dọ̀ rí máa mu o tí màá fà lé ìjọba lọ́wọ́ báyìí mo gbọ́dọ̀ mu. ṣé nǹkan mi wà lọ́wọ́ àti jágo ayé. nǹkan mi wà ń bẹ o. nígbà tó ti mú yàn tó pa tí gbogbo ayé ti gbọ́ tán tí wàá náà rí mọ́ mo dẹ̀ ní kó fi sílẹ̀ kó ṣe nǹkan mi kó fi ṣe wọ́n lẹ̀. ẹ máa dẹ̀ tún pa mo máa tún pa ṣebí bákan ni mo ṣe pa àbí wọ́n dẹ̀ ló tún jí padà mo máa tún pa gbogbo ọ̀nà ni màá fi wá jágó àkọ́ ọlọ́run tó fún mi lágbára láti pa lákọ̀ọ́kọ́ á tún fún mi lágbára láti pa lẹ́ẹ̀kejì ṣé bọ́n náà máa ń tòkù pa kò sí nǹkan tí mi ò ní ṣe láti fi mú jágó àbálẹ̀ ó fẹ́ kó bá mi ó fẹ́ bà ayé mi jẹ́ ni máa tún pa o máa pa o. nígbà tí ìṣùpọ̀ràn wà ní ìgbéyà bí kí wàá níbo dà á kọ sí gbẹ̀dù báyìí torí ọlẹ́wà gbà mí. Ah. Eh, eh, ó dà ṣálọ sùn ó bá dẹ̀dọ̀ la máa yanjú ìtókù. orúkọ yẹn já wọn láyà mm, ẹ o jagua jagua orúkọ yìí mi lẹ bí òjò ọbìnrin mi ó jagua jagua orúkọ tó ọmọdé gbọ́dọ̀ eh! fà á jagua you dey mad èmi ló sọ pé mi ó ní ẹ̀jì ni wọ́n bí jọ ó ṣí èrè ni yorùbá kì í fi bọ́ fún ẹ lórí dànù àbí. Hmm. ọjọ́ dẹ́kun bá wọ àjìfà. wetin dey inside this bag èmi mo bẹ́ẹ̀ sọ dẹ̀ èmi lọ lọ fíṣọ̀nà ọ̀gá ọ́fíìsì ayé ṣe sùúrù jàre ah, ṣé mo jẹ́ ayákìlá lóṣìṣẹ́ àbí mo tó lè ebe ah, mo ti rí òṣòkòtò mi ẹja àárín mo ti ka wálẹ̀ mo lọ sí location nìkan tún lọ. ẹ lọ kí ló wà nínú báàgì. Ah, èmi ló wà mo fi ń sọ̀rọ̀ yìí mo ní aṣọ ló wà ń bẹ̀. ṣáà kò fẹ́ kí fi fún ẹ lórí dànù àbí ó yá ṣíìkì kan tó wà bẹ́ẹ̀ mo fẹ́ wo nǹkan tó wà bẹ́ẹ̀. ẹ jẹ́ láti sá kí nǹkan tẹ̀yìn wa lọ. ṣé ò ya wèrè. wọ́n ṣe àwọn bá ẹ sọ̀rọ̀ ó sọ nọ́ọ̀sì. à ń wá òkú citizi pẹ̀lẹ́ citizi à ń wá òkú jaguar so that is the reason why tàbí ṣe stop and search ń bì òkú jaguar ló jẹ́ kí gbogbo wa ń bì ṣó ti gbọ́ ṣíìkì kan tó wà ní báyìí. Ah, ah. Ah, níta gbangba yìí ẹ jọ tó bá wá jẹ́ kó kú jaguar lẹ̀ lẹ́yìn bá wá rí jágbó àkọ́kọ́ èmi ní yẹn yí mo ní yẹn yí mo rò ní yẹn yí mo rò ní yẹn yí. o yéé o lè dá báyìí kó dá ìyàlẹ́ mi jẹ́ ọlọ́mọ ìyàlẹ́ mi jẹ́ ọlọ́mọ orúkọ yóò milẹ̀ lé. Jaguwa. Jaguwa lọ́tún Jaguwa. Ibi tí Jaguwa bá ti jà, ilẹ̀ àmì. Jaguwa. Àǹtí ẹ ah, jọ ọ̀rọ̀ kan rú wa lójú ni a dẹ̀ ti ń dragi ẹ̀ nígboro kan gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé mọ́ṣúárì lẹ ti ń ṣiṣẹ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé wọn ò rókù Jaguwa mọ́ ọ̀rọ̀ adára rẹ̀ ṣé wọ́n fi wọ́n máa ń fi mo dákú ṣeré ni wọ́n máa rókù ẹ̀ ọ̀. wọn ò rókù ẹ mọ. a ní wọn ò rókù ẹ. ṣé mi mo sọ fún ẹ mo sọ fún ẹ pé jágbà dọ̀fẹ́ ni ó ti dọ̀fẹ́ wọn ò rókù ẹ mọ ṣé mi ò sọ fún ẹ. ọ̀rẹ́ ní sùúrù wo ògùn rẹ̀ mo lè fògùn ẹ̀ parí wọ́n ti gbé lọ ni wọ́n ti gbé lọ ni. bọ̀bọ̀ ẹ̀ sọ́kọ̀ ṣá ẹ gbọ́ ẹ ẹ sísà ẹ má bínú ṣé wọ́n jí òkú jágbà gbé lọ ni àbójọfẹ́ ìbéèrè tó dáa ló béèrè ṣe fẹ́ gbọ́ òkú jágúà tá à ń wá ẹ̀ gbogbo àwọn aráfíìsì pátá náà ti kó bí mo ìjókòó tí mo bá yín sọ̀rọ̀ yìí mò ń ṣọ́ra mi káàkiri ni àwọn ọmọ bó ṣe kúrò lọ́fíìsì o bóyá ọdún ọ̀fẹ́ ni o bóyá wọn jí gbé ni o bóyá ó disappear ni o mi ò tiẹ̀ mọ̀. ọ̀rẹ́ jágúà ló ń sọ yìí ó dọ̀fẹ́ ni kí ló dọ̀fẹ́ wọ́n jí gbé ni ẹ gbọ́ ó dọ̀fẹ́ ni àbí wọ́n jí gbé. ṣé ẹ̀gbọ́n yóò bá tí mo ṣẹ́gun ni mo bá yín sọ ni. ọgbọ́n kan tí mo ń sọ ni jọ mo fẹ́ ọlọ́run bàbẹ̀ ládàáda tẹ̀ ń bá ká ẹ̀ tèmi wà lára mi o. inú ta mi mọ ẹjọ́ kan ìmọ̀ wọn jí o ó jọfẹ́ ni o. ẹ kalẹ̀ kí ni ṣe kò sí. ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí ọlọ́run mo máa ní five hundred naira. five hundred naira kí lẹ́yìn fi ṣe. mo fẹ́ lò ó ni. ṣé kí n fún yín ni àbí kí n yá yín. tẹ bá fún mi yẹn ló máa dà o. tí n bá fún yín ló máa dà. ẹ wò one thousand naira lélẹ̀ mi ì lè yá yín mo máa fún yín ni. ẹ̀yin lè ṣe ara yín bẹ́ẹ̀ àǹtí inú yàrá wa kò jìnnà síra wa ọkọ yóò dẹ̀ kí n sí ilé tẹ́gbẹ́sẹ̀ lẹ gbà mí láyè ni àpò máa ṣe yín tòyìn mo lè wọ yín ṣó ti ẹnu mi dẹ̀ bò a máa ṣe débi pé anybody ò ní mọ̀ tó tọ́ ni. ẹ ẹ nẹ́ẹ̀bì òkú jágùn àtàwọn jí gbé lọ́fíìsì ó mà ló jẹ́ kémi kẹnu sí ẹ mọ̀ pé mi kọjá ìyára mi. mo ẹ̀ṣẹ̀ rí i pé ebi ò tí ì pa yín bẹ́ẹ̀ bá ṣe rò ẹ jẹ́ kí n mọ̀ owó ìwà oore wọ́n kè é. kò nẹ́ẹ̀bì kádàrá ni ọlọ́run á ṣètò dáa ojú dẹ̀ máa tì í. Dr. Kọ́láwọlé Ibrahim. question tí mò ń bí yẹn ò dá mi lóhùn. báwo ni òkú jaguar báwo ló ṣe pòórá ní mọ́ṣúárì? ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ mo ṣe kó mọ́ṣúárì òye mi náà. ohun tí mo sọ rèé mo gbé kúrò ní hospital tọ̀dọ̀ yìí hmm. mo gbé jaguar lọ sí mọ́ṣúárì mo rò wípé ẹ kàwé. mo kà sá. and I think you are responsible enough right. yes sir. now why are you doing this to yourself. ìsàmì ìlẹ̀ pa. kí ló ṣẹlẹ̀ from your hospital to mortuary adi mortuary àwòrókò mọ́ kí ló ṣẹlẹ̀. yes sir nǹkan kan náà tí mo mọ pẹ̀lú ọ̀nì máa máa sọ bí mo bó ṣe kú mortuary kò yé mi náà. Ah! mo yẹ wáìtì o wáìtì o sọ fún mi wáìtì o fi ẹ lẹ́sìn wọ́n ní wípé o make kọ̀ọ̀kan tó lè sọ wípé o ti arrange everything sílẹ̀ èmi dẹ̀ gbé jágbọ́dẹ mọ́ṣúárì jágbọ́dẹ disappear kò bẹ̀. sísá kí ló ṣẹlẹ̀ tó sọ bẹ́ẹ̀. ó miss kó ti bèbè wọ́n ṣì mí gbọ́ ni nǹkan tí mò ń dá láti sọ ni pé a fẹ́ ṣe pati ní fámílì wa àwọn dáàdì mi àti mọ́mì ló pè mí wọ́n sọ pé mo ti arrange everything nǹkan tí mò ń sọ nìyẹn ẹ ṣàánú mi ní mọ́ kọ́kọ́ ń pa ẹ́. báwo lè jẹ́ dọ́kítọ̀ ní the first place. mo kàwé débẹ̀ ni bẹ́ẹ̀ ni. tí wọ́n bá ṣe findings yẹn tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ àwọn ìṣe pàtì kankan nínú fámílì yìí máa fọ́ gbogbo ẹsẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ jọ. lẹ́yìn pé máa fọ ẹsẹ̀ gbọ́dọ̀ jẹ́wọ́ fún mi bí ti jágọ̀ wá. Oh, oh. mi ò mọ̀ kọ́ pẹ́. wo mọ̀ kọ́ pẹ́. mi ò mọ̀ kọ́ pẹ́. ṣe ọ ọ ṣe ọ ṣe ọ mọ ẹ. sorry sorry ló ń fọ ọkọ sorry mm. Mm. Mm. ok kẹ́hìndé má bọ̀ mí. Mr. Moshuari. Ṣé o mọ̀ mi? ṣúgà mi wọ̀nyí èmi ni wọ́n pè ní inspector alatika àwọn iye oríṣiríṣi èèyàn tí mo ti padà àwọn iye olè mo mọ̀ pé wọ́n ń ṣolè àti pẹ́ ó yí sí gan wọ́n mi ò ní pa ẹ̀ but nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni òkú jaguar wà níbo lẹ fi sí answer my question. ọ̀gá ẹ̀ mọ̀ gan mi mú anything. èmi ni mo wà dítù lánàá. ok in fact èmi ni mo prepare ọ̀gbìn yẹn ìgbà tí mo dress ẹ̀ tán tí mo ṣe everything tán tí mo rí pé ilẹ̀ ti ṣú ṣìnà ó máa dá wáyé ṣìnà ó máa ní dá o ọ̀gá bí mo ṣe sọ lọ. tí mo béèrè lọ́wọ́ ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ máa gba ẹ̀mí ẹ̀ sí. náà ni mo sọ sá. níbo ni òkú jaguar wà kí ló kàn pẹ̀lú gbogbo sórí tó sọ. ọ̀gá bí mo ṣe sọ lọ girlfriend mi kan ló ní birthday lálẹ́ àná ibẹ̀ ni mo lọ mo yí pípẹ́ òkú yẹn tán pé tẹ́ bá dàárọ̀ yìí o mo kàn bọ̀ wá gbókú yẹn láàárọ̀ yìí wọ́n á lè bá ní mímọ́ tónítóní. kí ló kọ́ mi pé mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun dá mi sí òun dá mi síbi níbo ni òkú jágbá máa ń yín ẹ̀ níbọn olórí burúkú ni dájúdájú ó mọ bí tí jágbá mi mọ ọ̀gá mi mọ bí tó wà. okay ọmọ bí jágbá wà. bẹ́ẹ̀ni sá. ta ni wọ́n wà ní díútì nígbà tí wọ́n sì ń díútì. ọ̀gá ó sọ kúlúkúlú sí mi lọ́kàn nísìn kí ló sọ. a ní security kan ní mọ́ṣúárì wa ó jẹ́ kó máa yé mi pé téèyàn bá rí èèkàn náà kù owó ni. owó ni. bẹ́ẹ̀ ni sà. kí lorúkọ security. àtẹ̀dọ́ ah, ni tẹ̀dọ́ ló jẹ́ tẹ̀dọ́ lorúkọ ẹ̀ sà. ajápalápalá ni kọ́mọdé máa mú gàrí kó má so ajápalápalá ni kọ́mọdé máa mú gàrí kó má so kó pàdé ká máa rún yàrá kọ́mọ máa mú sígírẹ́tì nínú ilé ó léwu mo yára di gẹlẹ́yẹ̀ ẹ̀yin alágàbí ẹ̀yin màmá mi ń bolo ti ń bọ̀. tèmi mọ́ṣúárì ni mọ́ṣúárì mo ti ń jẹ́. mọ́ṣúárì. ẹ ẹ understand. mọ́ṣúárì. ẹ listen to me. yes i know. mọ́ṣúárì ló ti ń bọ̀. yes sir. kí lorúkọ ẹ. orúkọ mọ́mí mi ni kúbúrà. yẹ yẹ talk to me. kí ni orúkọ ẹ. yẹ wọ́n ṣáàjì náà lára mi o. kí lorúkọ ẹ. My name is Ike Samuel Oluwadupe Olodamila Samuel. I was born and trained in Abeokuta. Yes! Yes! Womi womi womi womi èmi ló pè ní ìspẹ̀tọ̀ alátíká ìspẹ̀tọ̀ no nonsense èmi máa kílè sense kúrò nonsense. ó bá bìbí. ẹ lọ ta ni orúkọ ẹ. ìspẹ̀tọ̀ ah. tẹ̀dọ̀ ìspẹ̀tọ̀ tẹ̀dọ̀ lórúkọ tẹ̀mí náà. ìwọ ló ń jẹ́ tẹ̀dọ̀ ẹ̀yin lẹ ń ta ògùn listen to. ẹ jọ̀wọ́ yà mí láṣọ yìí ni ọmọ dẹ́kun làwọn ti gbọ́ ẹyin kọ́ mo bẹ̀rù káfáàsì yín mo bẹ̀rù káfáàsì yín mo bẹ̀rù káfáàsì yín mo bẹ̀rù ẹjọ́ ẹjọ́ mi ìwọ pátá ẹ ti burú mọ́ mi ìwọ pátá ẹ ti burú mọ́ mi ìwọ pátá ẹ ti burú mọ́. ẹjọ́ ẹjọ́ ọfíìsì ọfíìsì ẹjọ́. ẹjọ́ àbí àbí kí wọ́n kọ́ ọ́ kọ́ ẹ. adé tẹ̀dọ̀ adétẹ̀dùn ni. wọ́n ní wọ́n ló máa advice wọn ní ní mọ́ṣúárì yẹn pé ẹnu gbẹ ìdálẹ̀ ikú tí èèyàn bá rí ìka òkú àbí ẹsẹ̀ òkú báwọn tó máa ń nídìí ẹwà ìta ọlọ́run tó máa ń lè bá àti òkú àta ẹ lè máa ta ó sọ bí àbó sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ń tọ̀tọ̀ ẹlúgbẹ̀mú nídìí owó bí máa ń sọ fún ọ pé kí wọ́n ta páàtì òkú bí máa ń sọ fún ọ pé kí wọ́n ta páàtì òkú bí tòótọ́ páàtì òkú òkú káṣíọ̀mù àgbẹ̀ ṣùgbọ́n bí mo sọ fún ọ pé kí wọ́n ta páàtì òkú bí sọ fún ọ ìsọmọ. yes smart Yeah, Grandma Isa, I don't like her. Dákẹ́ nu ẹ̀, máa fọ́ ọpọlọ ẹ̀ dànù. Sọ fún mi, kí lo mọ̀ nípa òkú jágbà tó kúrò ní mọ́ṣúárì yìí? Kọ̀kọ̀ ẹ má bọ̀wọ́ rẹ̀ tí ń rẹ̀sẹ̀ ẹ̀sùn ní mí. Kí lo mọ̀ nípa òkú jágbà tó kúrò ní mọ́ṣúárì yìí? Ẹ ti borò mi, mo ti rí. Bàbá mi ṣọdẹ o ṣàánú mi má jẹun fojú sunkún ọmọ ẹlẹ́dàá ń bá mi ṣọdẹ. mẹ́mi ẹ wo ṣeré kan tí mi ti fẹ́ sọ ni ẹ wá lọ sùn. sùn kẹ kí ló wá dé òde ti pa mí kalẹ̀ kí ló dé ọkọ mi. ọmọbìnrin ẹ wo ọ̀rọ̀ jágbó àtàwọn akáàkiri ló máa ń lọ ti sú mi mi ò understand wọn rárá pẹ̀lú nǹkan tí mo dẹ̀ gbọ́ tí mò ń gbọ́ wọn lókun yẹn wà níta àti lè rí tá a bá mú èèyàn kan tá a tọ́jú ẹ títí sí a sọ̀rọ̀ èèyàn kan àtún lọ mú ẹni yẹn àtún dá láàmú ìyẹn náà àtún jù yẹn lómi akọ̀ndàmú lórí ẹ̀ ni mi ò wá òun dùtù sórí ọ̀rọ̀ ẹ̀ ah. wọ ìwọlé lọ sí tiẹ̀. wo dàrú òun. gbọ́dọ̀ wà ní ṣáà ní. ó dáa ṣáà tiẹ̀ lọ sùn nígbà òjò kù jaguar ló ti jẹ́ kẹ́ tó pẹ́ tó yìí ó dá lọ sùn ọlọ́run ajíwárí ọkọ mo ti dúpẹ́ ọlọ́run bá mi ṣọ́ ẹdẹ láyàtà máa fẹ́ lóra ṣe. tí mi ò bá rí mi ah. lè padà lẹ́yìn ẹ̀ o ó tẹ bá mọ̀ tẹ́lẹ̀ ṣe ni màmí kẹ́ ṣe bó gbọ́dọ̀ rí jaguar. ẹ o ti ẹ o ṣé orí ọ̀rọ̀ jaguar yìí jẹ́ ká ṣe sùúrù lórí ẹ̀ o. oúnjẹ ṣé wọn ní jẹun. wo jẹ́ kó lọ sùn orí wà má sùn nígbà tó tiẹ̀ dé iná ọmọ tó lè so olúwa ṣeun ṣáàdùbà mi tó lè wà. jagua jagua orúkọ yìí mi lẹ̀ bí òjò jagua jagua orúkọ tó mọ́lé gbọ́ tó fà á tí jagua jagua orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé. mọ mi ò ara òun ìyá mo mọ kára òun ìyá mo mọ náà. ẹwù sickness ni ẹ pọ̀ bọ̀ ẹwù tí ló ń bọ̀ báyìí tó ń bọ̀ tó ń bọ̀. kí ló dé tí wọ́n fi yọ̀ sí báyìí mo ti dọ́dọ̀ wọn náà ṣe bí mo ti dọ́dọ̀ wọn kí n tó wá jókòó mi ah, mo dẹ̀ wọ́n kọ́ ara wọn ìyá èmi àti wọ́n dẹ̀ ti jọ sọ ah, bóyá èèyàn kan máa gbé wọn lọ sí hospital ni èmi ní láti lọ sọ́ọ̀sì bí ibi iṣẹ́ náà. Ah, ẹ wo ẹ wá lọ wò wọn o tẹ bá rí bó ṣe ń gbọn pọ ní ara ń ro àwọn ẹ̀yìn ń ro àwọn. ara wọn wo ló ń ro ara wo ló ń ro wọn gan kí ló ṣe wọn gan kó wá mi get inside. Káyọ̀dé Káyọ̀dé. mami ṣíṣe ọlọ́pàá tó gbà náà ló wá jẹ́ kó dájú tó yìí. abẹ́rẹ́ iyọ̀ tí léyìí ń fi sí ọ̀rọ̀ èmi àti yín ti jọ ríra nu léèsì ẹ ṣe bí ìyàtọ̀ ló ń gbọ̀n mọ́lẹ̀ rí wọ́n ń gbọ̀ngọ́ wọ́n ń gbọ̀ngọ́ wọn ò lè ṣe bẹ́ẹ̀ yẹn rè. kàn sọ fún ẹ para mi ò yá kò dẹ̀ ló ń lọ bí iṣẹ́. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lára ṣe ròyìn màá ní kó gbé yín lọ sọ́spítà tí ẹ̀ bá dẹ̀ fẹ́ lọ sọ́spítà màá ní pé kí wọ́n ra oògùn wá fún yín. wo má jẹ́ kí n parọ́ fún ẹ kò sí nǹkan tó ṣe mí o ṣáká lára mi dá ṣùgbọ́n mi fẹ́ kó lọ síbi iṣẹ́ yẹn lénìí. ṣọmọkẹ́ ṣàkókò bójúmu. a ní mi fẹ́ kó lọ bí iṣẹ́ lè nìṣẹ́. ọkọ máma jẹ́ kó ta yín máa kú lọ kó pè mí jọkọ̀ máa lérè lẹ̀ ń ṣe o. ọlọ́run ní jẹ́. máa lérè lẹ̀ ń ṣe o. máa lérè lẹ̀ ń ṣe o. ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó lè dàbí dúró iṣẹ́ tí mo yàn láàyò ni kò dẹ̀ sí nǹkan tó máa dàbí dúró díẹ̀ tí kúta yé ni mo gbà. irọ́ bẹ́ẹ̀ ni. ti kúta yé ni mo gbà àmọ́ èmi ò ní yan ikú iye ni. ọlọ́run ti ẹ̀ ní jẹ́ ẹ kò sí wàhálà ẹ ń jẹ mọ fún mi torí pé kí n má jáde káyọ̀dé mo lọ́kàn mi ò ní fẹ́ kó lọ síbi iṣẹ́ yẹn lé mi sẹ́. ẹ jọ ṣé kí n jókòó tí mi kí n máa bá yín dáná ni àbí kí n máa jó yín lẹ́nu jó yín lára. ẹ kò jókòó tí mi lé nìyẹn dà. kémi jókòó tí yín ọlọ́run ò ní jẹ́ tí n bá dé màá kí yín kulẹ̀. káyọ̀dé káyọ̀dé. alukoso ayé ó yá gbóhùn mi rọrùn gbóhùn mi rọrùn gbóhùn mi rọrùn alúdùúdú àrùn ò èyí ò jìgòdògbò fẹsẹ̀ tẹ̀lé ayé jìjà jìjà jìjà fẹsẹ̀ tẹ̀lé ayé jìjà jìjà jìjà jìjà jìjà jìjà ẹ má lùlù ọ̀run fún ẹ jẹ́ oríjú ayé jọ jágbá o dìde. ayé ń mí lábí aṣọ ayé ń mí lábí aṣọ máa mí ayé mi mí lábí aṣọ máa mí gẹ̀dẹ̀gbẹ́ ń bọ̀ lẹ́sẹ̀ odò dìde kó fẹsẹ̀ rẹ rìn gẹ̀dẹ̀gbẹ́ ń bọ̀ lẹ́sẹ̀ odò dìde kó fẹsẹ̀ rẹ rìn jágbá o. Ah! iyì rẹ ọgbọdọ rà ìfún rẹ ọgbọdọ lọpọ wọ́lọ́wọ́lọ́ abọ́lá ẹbọra àjígbọ́ tó ń tọkọ wálé àjà lólóòsà àtọ̀lẹ́yìn má kú má sùn Ah! ẹ̀mí ọkùnrin agbọ́dọ̀ bodò kò gbọ́dọ̀ bodò kọjá tíájútíájú èèmọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ èèmọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ wọ́n wojú rẹ̀ wọ́n wojú rẹ̀ wọ́n rà sí ẹ̀ wọ́n rà sí ẹ̀ wọ́n rà sí ẹ̀. ajá gbogbo bí ìṣe iṣẹ́ ọgbọ́dọ̀ padà sẹ́yìn ọjọ́ gbogbo bí ìṣe ọ̀kẹ́rẹ́ ń iná kí ni wọ́n fi yanran iná iná ni wọ́n fi yanran iná ẹ̀mí jaguar ò tí ì rìn jìnnà oyè ń bẹ ń tòsí kò tí ì lọ tó bá fẹ́ ráàbù ẹ̀mí rẹ̀ padà ẹ wá obìnrin méje yóò sì ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ fúnjọ́ méje láàrin àwọn ẹjọ́ méje wọ̀nyí ètùtù ọ̀rọ̀ ọ̀rọ̀ gbà ìṣe ó padà sórí ìtẹ́ ẹ̀mí ó padà sójú ara ohun gbogbo ó padà iṣan ó padà sójú iṣan omi ó padà sójú omi ẹ̀jẹ̀ ó padà sójú ẹ̀jẹ̀ àmọ́ tẹ́ ẹ bá kọ̀ láti wá àwọn obìnrin méjèèjì wọ̀nyí ó wúwo ó pínpín wọn ẹ wá wọn ẹ sì rí pé ẹ rí wọn láti fi ra ẹ̀mí èyí padà ẹ tọpinpin rẹ̀ ẹ wá wọn. orúkọ yẹn já wọn láyà mm, jagua jagua orúkọ yìí mi lẹ bí òjò jagua jagua orúkọ tó ọmọdé gbọ́ tó fà tí jagua jagua orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o jagua jagua. jagua ọjọ́ tẹ́kùn bá wọlú àdìfà ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ hmm, ìdíga ìrúkọ ni wọ́n ń gbé bá tẹ mọ́ mi lórúkọ ìyọ̀ ọ̀dọ̀rọ̀ kúrò ní ìyọ̀ngún ni ẹ. ọ̀rá panìyàpá ti kú ti ń gbó àrùn panìyàpá ti yẹ̀ hmm, òkúta méjì ọ̀pẹ̀ kúrò àrùn jọbẹ̀ méjì pọ̀. ilé tó bá wọ̀ ọ́ yéé jìnnìjìnnì àbólẹ̀ orúkọ yẹn ń já wọn láyà ó ń já wọn láyà. olúwòrò agbábáwòrò ọ̀dádá òhèhè kẹ́sí yín ó di gbogbo nǹkan ẹ̀sọ́ etí yín ẹ̀ kó wa ẹ kó lè lọ́wọ́ ẹ máa yọ bá tàṣútàṣú bìnàbìnà ní sàfọ̀yè tàṣẹ́tàṣẹ́ tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ ni mo fi ń bá yín sọ̀rọ̀. bí pé ò bá rìn yín àṣẹ ó rìn yín. etí gbogbo yín kò di báwọn. ọ̀pá kan pejò mẹ́fà ń gbó alùkẹ́ ológbò funfun wọjà ajébúgbàjẹ́ ọ̀tọ̀lẹ́yẹ àwọn ìyá mi ọ̀sàrìmọ̀fíà orí èmùlẹ̀ lódò ọ̀run ọ̀yá àtàkùnrin ọ̀run yín ọ̀run yín ẹ̀yin ọmọ ẹ lajú lẹ̀ dáadáa kẹ́ ẹ tó rí àwọn ọmọ yìí gbogbo wọn tí wọ́n jókòó ohun ẹran ètùtù ni wọ́n orí wọn sì gbà gbogbo ń tẹ wá fẹ́ fi wọ́n ṣe orí wọn ti gbà orí wọn ti gbà ẹ kúrò láàrin mo fẹ́ ṣiṣẹ́ lórí wọn ẹ kúrò láàrin mo fẹ́ ṣiṣẹ́ lórí. èrò olóbàjàn tá pẹ́tẹ̀pẹ́tẹ̀ àgbẹ̀ o alukó o odídẹrẹ́ o ẹ̀fẹ̀ múná ìjàǹtá ọ̀rà kùtùkùtù gbogbo ìdá. ojú mi lẹ́lẹ̀ it's better kò jẹ́wọ́ sí kò cooperate ó ń bẹ sọ látàárọ̀ o ò fẹ́ jẹ́wọ́ àbí by the way ọjọ́ monday ni birthday how come tó ṣe fi saturday. <laughs> lóòótọ́ ọjọ́ monday ni birthday mi <laughs> ọmọ monday ọjọ́ iṣẹ́ ni <laughs> nítorí ẹ̀ mo ṣe gbé sí saturday pé àwọn èèyàn lè ráyè wá onípo sásìkò tó wá lọ sí iṣẹ́. because ìjọ yẹn ló ti plan pẹ̀lú àwọn ẹni bíbí títí ẹ láti waste life àwọn ọmọ ọlọ́mọ dànù àbí ìkọ́nu wọn ló dé tó pè mí pé òun wà ń tà bí mo ṣe lọ síta pé kí ló mú ìgbà tí mo máa padà bọ̀ lọ́wọ́ bá máa yẹ sọ fún mi pé àwọn gáìsì kan ti wá rọ̀ tó dẹ̀ kó gbogbo àwọn èèyàn lọ. Are you not the one who fighted those guys? báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ dé that very day. ọlọ́mọ máa jà bó lórí burúkú wọn kọ̀ pọ̀ àtẹnirí lọ́jọ́ ibi ń pẹ́ lómi ìmọ̀ kankan pẹ̀ ẹ̀yẹ̀ mọ̀ pé báàní anybody ló lè wá síbẹ̀ láti wá ṣe fàájì. by the time i'm through with you nǹkan mọ̀ fún àwọn irú èèyàn bíi tí yín báyìí kó mọ̀. ìyá kejì ṣe rí iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín ẹni ẹ̀gbọ́n mi ni animation lè ní orúkọ ẹ̀ bó jẹ́ ní máṣe àwọn tó ó ní àwọn ju kọ̀kọ́ gún lọ. ẹni sọ̀rọ̀ ẹni pé a ní máa ṣàwọn ni ẹ̀dẹ̀ tó sọ pé ó láhùn báwo lẹni tó já ní máa ṣàwọn ṣe máa láhùn. nítorí orúkọ yẹn orúkọ ẹ bàbá wa ni òun wá gbé orúkọ yẹn rù níwà kò dẹ̀ ṣe orúkọ yẹn rárá. a jẹ́ pé family yín ló ṣe mistake kọ́ wọ́ọ̀gì pẹ̀lú family lọ́rọ̀ ìsìn ọ̀la ní máa ṣe ń tó láhùn anyway mò ń gbọ́ ẹ lọ. tí bàbá ti mi ò láhùn náà mi mọ̀ tó tìrí tiẹ̀ àmọ́ nǹkan tó fẹ́ kẹ́ bá mi ṣe ni pé èmi àti àjọ ta mọ́tò ni àjọ ta mọ́tò náà ti pẹ́ àjọ wà gan even ẹgbẹ́ títí gan làwọn gbà yẹn àjọ ta mọ́tò kò sí nǹkan tó mọ̀ lè bí ìlọ́wọ́ bó ṣe wà yìí kọ́pọ̀ kò ní fún mi tó náà mọ̀ wọ́n fẹ́ kẹjọ owó tí wọ́n bá ń gbà lọ́wọ́ yẹn mi ìfẹ́ nǹkan lówó yẹn o any amount yẹn kí bí amú owó yẹn kọ́ ló ń ṣe ń bọ̀ any amount bá gún yẹn lọ any amount bá fún mi mi ò mi ò máa yàrá. calm down ní kúkúrú èdè nǹkan tó ń tura láti sọ ni pé o fẹ́ ká bẹ́ẹ̀ treat fọkàn ẹ̀gbọ́n ẹ̀. yes nítorí pé ẹṣin race course ni. bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà oorun fòfo ń ṣe oní kò jẹ dáadáa <laughs> tó bá tún máa jẹ ńkọ́. o máa fún láti jẹ́ ká mọ àwọn information àti gbogbo bá ṣe máa track ẹ̀gbọ́n ẹ̀ down. good good information yẹn kéré gan ìdí ni pé ọ̀la kọ́ ni friday. wọ́n máa béèrè question ṣọ́dá ọ̀la ni friday. ó máa jáde lọ́la owó yẹn máa bù sínú mọ́tò bẹ́ẹ̀ ṣe máa táàkì kí ẹ máa jẹ́ kẹrù ẹ gbọ́. so nǹkan tó ń sọ ni pé ọ̀la yẹn tó jẹ́ friday yẹn ó máa gbowó yẹn lọ sí bank right so tó bá lọ sí bank hmm. ni a ti máa pàdé ẹ kò sí wàhálà fáwọn aníwá ọ̀tẹ́rì ẹ̀ta ibi tó máa gbà lọ àmà ṣọpẹ́ṣọ yẹn kò sí wàhálà ó ti di ṣíṣe ẹ owó funfun ṣe oní kò jẹ dáadáa tó wà ló ti ṣe fẹ́ jẹ àbí inú go do am go do am na o. inú màá dùn gan-an tó bá lè bàmí ṣe yẹn gẹ́gẹ́ bí mo sọ mi ò tí ó bá. mr man ìgbélé gbà wọlé. Ah, ah. ẹ jókòó. gbẹ jíjẹ. ah wa you dey mad me wetin dey do you dey craze i just wetin dey tell me say make the person dey go no guy i dey tell you i no understand you anymore wetin dey do you wa so ya wèrè ni. kí ló ṣe é náà gàlẹ́gàlẹ́ ti pọ̀ jù wá ọ eléyìí ló ń jẹran o. see abi na virus you dey talk to o má jẹ́ kí n infect you dey mad me mo n bá yẹn sọ̀rọ̀ nílé kó who be you ta ni ẹ. ṣùgbọ́n máa sọ pé láì kó ẹ̀gì rè àìkí fáwọn ẹṣẹ mẹdù jágbá òsínlé ẹlẹfẹ lọ sóde ṣẹyìn ò mọ wípé ẹni bá dalẹ̀ àṣẹ kí ni. abalẹ lọ. o fẹ́ balẹ̀ lọ. ìkà ó ti ya wèrè o no mi ọ̀dà sọ ti jẹ liver ìkà you don chop liver o eh? you wan only of them you don you wan dey put hand for my face say dey do you ìwọ ni wàá ṣerú o look me wẹ̀wẹ̀ kó wò mí dáadáa bí ṣe wà yìí mi ò kí ń ṣerú anybody jágbá nìkan mo bẹ̀rù who be you tó máa sọ gbọ́dọ̀ máa direct máa fún mi ní order ta ni ẹ. virus. Eh, virus why you dey talk like person wey dey reason with yansh now kí ló ṣe é ná ah àìsílẹ̀ ológì ni ilé ìdílé èkúté jaguar ò sí nílé ìwọ ń sọ pé ká lọ fún operation ah. isu wetin e don cause o ti jẹ́ kí anarchy wà no anarchy ti wà àgbà tó sa iraki mọ̀ irú lòun ò tẹ́rí àgbà tó dékè mẹ́sì tọ́pẹ́lẹ́ gan you dey talk to me you no be your fault now. ẹ ní sùúrù ẹ ní sùúrù náà action order go ti ya wèrè o seriously o ti ya wèrè náà nígbà tó ń sọ nísìnyí ọgbọ́ pressure wa òní ká máa ṣe ṣé ká ẹnu wá gbẹ ṣé ká má lè flex mọ́ ni ẹ tó sọ̀rọ̀ sí. you dey mad me. you dey talk to me me i dey talk virus dey talk you dey talk ó já wèrè ni èmi sọ ọ object mi wá jẹ́ sọ fún gbogbo gàlígàlẹ́ tí ń pọ̀ jù iná kí n gajo níre lọ o ìka kẹ́yìn jẹ ní òun sọ̀rọ̀ sí ìlú kùn wẹ̀wẹ̀ kó dì mí dáadáa má ẹ̀ gbà má ẹ̀ gbà if i dey talk with the object me again who be you ta ni ẹ wá olè kékeré àti olè ńlá olè ni wọn o olè kọ́ lọ́jọ́ jẹ́ ajẹ́kórí ẹ pé ọ̀gá ló yọ lẹ́gùn náà dé yọ dé mi àdé máa dé sókè níbi tọ́rọ̀ dé báyìí mi ò ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ àwọn tí mo bá rújọ lélẹ̀ wá ṣé ìgògó àbí inú òdìgbò inú ìgòdú i dey ask you ṣé o máa ṣàbò ò ṣe. mo máa lọ good hundred percent and because I need money o. Oh. You dey go abi you no dey go? I dey ask you, you dey go abi you no dey go? Dáwídọ̀ ìwọ ṣe máa ń gbà bọ́ọ̀lù lọ. Jaguar. mo kí ọ òkú àdọ́bọ̀ òkú àjàyè òkú àjàsẹ́kẹ̀ẹ́. mo ti gbẹ̀mí rẹ kúrò lẹ́nu kú ó ti di aláàyè àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀mí rẹ ò dé ò ní pẹ́ kú àmọ́ gbà tí mo wádìí wípé kí làá fi rà yí padà wọ́n fún mi ní àwọn àmì wọ́n fún mi lámì. bàbá. ìbéèrè kan ṣoṣo tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ta lẹni tó yìnbọn fún mi tó dẹ̀ mí ìlú lẹ́gbọ̀dọ̀. má wádìí rẹ̀ jìnnà ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ tó bá torí ẹni tí ó ṣe ọ débi tó déhùn àgbàlagbà ni agbára rẹ ò ká. ó bí sì ní tó bá ká ń wò sọ fún ọ. ṣùgbọ́n ìwáyé tó jí padà sáyé yìí náà ẹ̀mí rẹ̀ ò ju àwọn nǹkan tó ṣe tẹ̀mí rẹ̀ ti padà bọ̀ kó ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ nínú kúrò ní ẹni ibi tó dé ibi tó gbẹ̀mí rẹ̀ débi tó dé òun mójú kúrò ń bẹ̀ òun nítẹ̀mí rẹ̀ ó fi padà ní kò yanjú ọgbọ́n tó bá ti bọ́ sójú ayé wà yìí tó bọ́ sójú ayé ọ wà ọmọ kékeré gbòdòló láti nǹkan bí ọmọ ọdún kan sí ọmọ ọdún mẹ́wàá ọmọ kan ṣoṣo ọdún kan ṣoṣo ni ó ṣiṣẹ́ fún ọ fún o bó o bá ti fẹ́ kẹ́mi rẹ̀ ó gùn tó bẹ́ẹ̀ ni kò sì kọ́ ọmọ yọyọ wá kọ́ wa bá mi wọ́n sì máa fẹ̀mí kankan pààrọ̀ ẹ̀mí rẹ̀ lọ́dún kankan fún wa. ọmọ bí mo bá ti fẹ́ kẹ́mi rẹ̀ ó gùn sí i bí kí n sìnkú ọmọ wẹ́wẹ́ wá. Oh. ẹ̀rọ pẹ̀sẹ̀ ló yẹ kó o máa fojú wá bá mi kí ló ṣe ọ́. bàbá inú mi ò dùn nítòótọ́ mo rí ìsapá yín lórí mi mo sì rí gbogbo agbára tẹ́ ń sàlẹ̀ mi lórí ọmọ bàbá mo fẹ́ mọ ẹ̀dákẹ́dá tó yìnbọn fún mi ẹ̀dá tí a bí nínú obìnrin tó jábọ́ sílé ayé tó ń jẹ́ ènìyàn tí a mọ̀ mo fẹ́ mọ ẹni tó yìnbọn fún mi tí ẹ̀mí fi jábọ́ lẹ́nu mi mo fẹ́ mọ̀. jaguar jaguar àtòlé àtòlé ní gbàdó tó mọ rẹ lálàá àtòlé àtòlé fọkàn ara rẹ balẹ̀ fọkàn ara rẹ balẹ̀ lórí yẹn má jà pátá lórí ìyún mọ́ ìyún ti wà lọ́wọ́ ẹ̀yìn ní tó dojúkọ òun ni kò dojúkọ báyìí mo ti parí iṣẹ́ pátápátá o ó wá kọ ọmọ náà tí ó takú láyà mo ti parí iṣẹ́ pátápátá ẹ̀jẹ̀ ọmọ ọkàn wọn ni mo fi gún ọṣẹ yìí gbà ìwọ ló ní ẹ̀jẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ tó kó wá òun ẹ̀jẹ̀ kan nù wọn òun ni mo kò bí òun ló fi wẹ̀ ẹ̀ẹ̀kan ló wẹ kànkàn rẹ̀ tó bá tó ti ṣe tán tó bá ti pé lọ́dún ó tún wá wẹ tó ti ń di ọmọ kan ìmíì gba omi rẹ̀ rèé tó bá ti ń fi kànkàn tó bá ti ń fi wẹsẹ̀ jẹ́ rẹ̀ ló mọ̀ bù sórí ló mọ̀ fi bọ́ mm-hmm. bẹ́ẹ̀ ni ó parí mm-hmm. ó parí. tí bá ti wí ọṣẹ ìtàn bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ọmọ yìí tó wà ní kòkòrò òun náà ni mo gbọ́dọ̀ dà sára ní ọdún kọ̀ọ̀kan ọjọ́ orí tó wà yìí ó kéré púpọ̀ ó lo ọdún mọ́kàndínláàádọ́rin kún ọjọ́ orí rẹ tó wà yìí hmm. kíkú ó tó lè rí ọmú sí o rẹ papọ̀ ó ti kọjá ọgọ́rùn. káyọ̀dé o káyọ̀dé. fóònù ẹ ti rìn ìjọ káyọ̀dé. hello. mi gbọ́ jaguar ja olè jaguar wo ló rọ̀ mọ́ ṣé o mọ tó ṣoṣa no a ní ṣé o mọ nǹkan tí o sọ ṣé bí gbogbo wa la jọ wá òkú ẹ mọ́ a jọ ń gbòkú jaguar ni nàá ha jaguar. Oh ok ibo ló wà kókó ibo ló ti jalè gógó báyìí ibo ni màá bá yín bẹ̀ ẹ̀sìn màá bá yín bẹ̀ ẹ̀sìn sísìsìsìsì ó mọ tá a máa ṣe ìwọ pé láre gbèsè yẹ wọn ní kò pé láre kò pèsè yẹ màá bá yín ní station sìn kí ló sọ fún mi yes à ń lọ síbẹ̀ right away. bolówá dà o. má mi ẹ gbọ́ mi o. ẹ gbọ́ mi ẹ gbọ́ nǹkan tí mo sọ mm-hmm. jágó àti mo sọ fún yín pé mo gbé lọ sí mọ́ṣúárì tó sọ pé kúrò bẹ́ẹ̀ wọn ọmọ bó kú ẹ̀ ṣe kúrò bẹ́ẹ̀ tí mo lè sọ fún yín pé mo máa padà tún pa màá dẹ̀ fà lé ìjọba lọ́wọ́ òun sọ pé ìjà lè bí kan ibẹ̀ ni màá lọ wò ibẹ̀ ni màá lọ wò. wọ́n ń lọ mú jágbà jágbà tó ti kú tó mọ bó ṣe jí wọ́n á fẹ́ gbéra báyìí àbí láti lọ bí òwò mi ò gbọ́ tó wà nípò ìdílé yìí irọ́ mi gbọ́. ẹ má wọrí ẹ lè má gbọ́ nǹkan tí mo sọ sí bá lọ sí bá dé máa explain nǹkan tí mo sọ fún yín mo ti gbọ́ mo ti gbọ́. jágbà yàrá tó kú ṣe tọ́jú jí ṣe àwọn ọ̀sẹ̀ yẹn wá wá fẹ́ lọ mẹ́kọ̀ọ́ wá. wá wá wá kí ló ń pè ẹ́ náà káyọ̀dé àbí kí ló ń pè ẹ́ kí ni wọ́n sọ fún mi ẹni tí wọ́n lò pa lánàá ẹ ni wọ́n sọ kó rí ìta tó rọ̀bù lẹ́nu. ọ̀gá kò yé mi kò yé mi ìgbà tá a pa bọ̀bọ̀ yìí ẹ̀yin fúnra yín rí àwọn pictures tí a kó wá sí ọ́fíìsì yín sà á news dẹ̀ gbé wípé Jaguar ti kú sà gbogbo ilé ìpolọ ń jalè ń ta ìkó yé mi àdídì pa fúnra mi ni mo gbé dé mọ́ṣúárì sà fúnra mi ni mo hand over ẹ̀ fún òkú ẹ̀ fún wọn ní mọ́ṣúárì sà. pápá ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ẹ olóko picture wá fún mi ṣé bí ìtọ́kọ wá fún mi ni mo rí ẹ tó lóò ti pa tó ló wà mọ́ṣúárì ni máa jẹ́ lójú mo fún ẹ ní within twenty four hours sí forty hours tó o bá provide jaguar tí mo bá gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀hún ta yẹn wà ní kò tó máa fojú ẹ̀ rí. sorry sir mo promise ẹ pàṣẹ abọ́ lọ́rùn ẹ. i'm sorry sir mo promise ẹ pàṣẹ abọ́ lọ́rùn ẹ ó yá mi ò fẹ́ rí ẹ nísìn. orúkọ yẹn já wọn láyà mm, ẹ o jaguar jaguar orúkọ yìí mi lẹ bí òjò ẹ o jaguar jaguar orúkọ tó ọmọdé gbọ́ tó fà á tí Jaguar Jaguar orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o Jaguar Jaguar Jaguar. Ah! Jaguar Jaguar ah! àṣẹ ló tọ́jú. wàhálà irọ́ ni mo rò kó pa ah! olúwa ọlọ́run ṣe ìbéèrè kan parọ́ ni nǹkan tó jà mí lẹ́nu ojú mi burúkú ni bọ̀bọ́ yẹn ṣe dìbò mo tẹ̀lé ọdún hospital mo rẹ̀ tẹ̀lé ọdún mọ́ṣúárì ṣùgbọ́n bóyá wá jẹ́ gangan ni òye mi jagua ẹ jẹ́ kí n mọ̀ kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsì Adékúnlé ogún ọdún lónìí gbẹ̀ngbẹ̀ng tókè òkè tèmi ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng ọgbọ̀n ọdún lónìí gbẹ̀ngbẹ̀ng tókè òkè tèmi ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng àjànàkú mi kọjá ẹranko àfàdà bẹ́ẹ̀ ẹranko kẹranko tí ó pa kìnìún olólàjù wọn ti bì. wọ́n fẹ́ dá mi mọ̀ ni wọ́n fẹ́ mọ bí agbára mi ṣe tó èmi náà ṣetán láti bára mi wọn. arákùnrin inspector káyọ̀dé tó yìnbọn fún mi tí mo fi balẹ̀ yẹn mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́ mo fẹ́ mọ ẹni tó gbìyàn fún tó ní tọ́bi ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ mọ ilé ẹ̀ mo fẹ́ mọ ipò tó wà pàápàá jùlọ àwọn ọmọ tó bí lọ́mọ mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ ìyàwó ẹ̀ mo fẹ́ mọ̀ gbogbo ẹbí ẹ̀ ní kíákíá báyìí iṣẹ́ tí mo pè ẹ́ fún kò wá jẹ́ nìyẹn. bàbá ṣé ni o ti wàhálà pẹ̀lú òkè sọ ṣe báyìí báyìí mo ti mú un ṣe ṣe ẹ mú ọkọ tó yà mí lẹ́nu jù ní ọ̀rọ̀ ìbọ̀wọ́ yẹn kò ẹ bàbá wa jáde rí first time tó máa jáde ní ìbọn ẹ̀ báyìí ni ó ya wèrè gan ni. bọ́ fẹ́ kábùkù ọ̀fẹ́ ni o. tó bá fẹ́ kábùkù ọ̀fẹ́ ni o ìdààmú mú ọ ó dẹ̀ ń jó wèrèwèrè ó kó ẹnikẹ́ni ọmọ aláìgbọràn tó fẹ́ gbáwájú ìdààmú kọjá virus wà tẹ̀lé ọ́fíìsì Adékúnlé ẹ lọ jókòó one on one gbogbo details gbogbo tí mò ń sọ yẹn mo fẹ́ kó gbà sọ́wọ́ tó bá ti wá gbà tán lè pọ́ wá intact tó bá ti pé fún nǹkan tá a fẹ́ gbogbo owó tí mo jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mi sí around tí mo lọ sí ìrìn àjò àti bí owó oṣù mẹ́fà mo rẹ́dì láti san lálẹ́ tí wàá ti ah, rí. ẹ wo ẹ ti mo ti jẹ ojú bẹ́ẹ̀ ṣe rò lọ mm-hmm. wà láyé tí mo. bàbá rẹ ti. bàbá o jaagua. jaagua. jaagua. ọ̀gbẹ́ni farabalẹ̀ táwọn bá gbéṣẹ́ wá fún sẹ́yìn máa jẹun wà wọrí ẹ. èmi ò mọ ẹ i don't send you na jaagua dey trace. ẹnu sọ̀n járe tẹ́mi tẹ́mi ò bá fún ọ kí wọ́n máa jẹun ọ̀gá ní máa lù ẹ́ pẹ̀lú ọmọ ní yorùbá fún ẹ tí ó ṣe é nígbà wíyá wíyá ọ̀gá gbọ́. ọjọ́ dẹ́kun bá wà wọ́n jì fún ẹ bóyá lè gbádùn. ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀. etí ká lórúkọ ni wọ́n ń gbé máa jẹ mọ́ mi lórúkọ ìjọ ọ̀dọ̀rọ̀ kúrò ní ìjọba ní ẹ. ìsìpẹ̀tọ̀ káyọ̀dé òun lónà wípé òkú tó sin ẹsẹ̀ ti yọ síta lójú ara tiẹ̀ ìwọ rò pé ìwọ lè gba ẹ̀mí tèmi òkè gbalagbàgbẹ kò séwu ọ̀rìṣà a kì í jàun ká jẹgbà èèyàn kan kì í jó rẹ̀ kó jẹ̀pẹ̀ èèyàn kan kì í jẹ mọ́lámọ́lá lójú omi mo fi yí ọ pé mo jù ọ lọ ní àjọlọ tí mo fi hàn yẹn gbàgbọ́ o èmi ò wá bọ̀ ọjà o ìkìlọ̀ ráńpẹ́ ni mo wá sí fún ọ ìbá dáa kò sọ fún àwọn olórí burúkú tó kó aṣọ ọlọ́pàá sí ọ pé láti sí lọ òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ nítorí pé kí ni kẹ́mi ẹ̀ lè bá gùn ni o ò ah, gbọ́n ni orí ẹ̀ ti dàrú ni ah, ó ronú ọjọ́ ọ̀la ẹ̀ ni ó fẹ́ jèrè àwọn ọmọ tó bí ni tó bá wá fẹ́ jèrè àwọn ọmọ tó bí ṣé kò yẹ kó yí ọ pé ọ̀nà ikú ni wọ́n tiẹ̀ sí ní tipátipá yẹn wọ́n ní kí wọ́n wá mú èmi jagunlá ẹ̀bọ̀ra ti jẹ́ látọ́pa ògbólógbòó ènìyàn tí fi ẹ̀jẹ̀ tí fi bọrí ara ẹ̀. ìkìlọ̀ mi rèé o lọ sọ fáwọn olórí burúkú tó pè ní ọ̀gá ọlọ́pàá ìpè o tó gẹ̀ ò ṣiṣẹ́ mọ́ kó lè bá jèrè ọjọ́ ọ̀la ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ o tún ní ọ̀fà fún ẹ má rò pé tó o bá fi sí ọlọ́pàá sílẹ̀ ìbílẹ̀ pa ẹ̀ èmi ti tán láti fún ẹ ní ten million naira láti máa fi yanjú ìgbésí ayé ẹ lọ látẹnu mi lọ tó bá fi sí ọlọ́pàá sílẹ̀. Hm? bí mo ṣe láàbà yẹn ẹ̀rù bà mí ṣé kò kí n ṣe pé ewé fẹ́ sọkó báyìí. lọ́dọ̀ ta ni. bàbá ó ti jọ bẹ́ẹ̀ bàbá ẹ sọ fún mi pé ó lágbára jù mí lọ dájúdájú bó ṣe lágbára jù mí lọ yìí ajagbó lágbára jù iná lọ nìyẹn. mẹ́nu kú mẹ́rún mẹ́nu pé jagbó ní ìdò èrè ọmọdé ń bọ́ láti rí ó jì ní wọn àwọn gùn fún lọ́dọ̀ ni àbí àlọ́ fún lọ́lọ́ ń bọ́ láti rí. ọ̀dà wọ́n yà ọ́ lẹ́nu wọ́n yà ọ́ lẹ́nu wọ́n yà ọ́ lẹ́nu ṣé ọkùnrin tó ń sọ ohun tó níyàwó. ó níyàwó àmọ́ mo ti pàyàwó ẹ̀. kí wọ́n lọ pa. bẹ́ẹ̀ ṣé bímọ. ó bí ọmọ.

bá gba ojú ẹ move in the car. Move in the car now. amúragbága mo ti ra gbága múragbága èèmù eh, ti ra gbá mo ti ra gbá. ṣé o lè ti pẹ̀ gbọ́n ẹ̀. mi ò tí pè wọn mi ò fẹ́ wà láwọn. ó yẹ kó o ti pè é ìgbà tí fẹ́ràn mi ò tí ì wọlé tá rẹ ni mo wọlé tọ́ndẹ̀ náà ti mọ́ léèwé mi fẹ́ wàhálà bọ̀dá mi. Ah. káàbọ̀ kọ ni. ọ̀rọ̀ náà la ṣe sọ lákàrún pé kí ni yẹn. èmi pẹ̀lú títí jáde nígbà tá a dẹ̀ ń bọ̀ àgbà skul ọmọ mi wọ́n bá ní wọ́n ti wá mu wọ́n á lérò pé bóyá lọ́ọ́ lọ́ọ́ wọ́n á bí lérò pé ṣó ti pè é. èwo la mọ̀ràn bí ní ọ̀yọ́ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yẹn màámi kí lẹ ń sọ omi òkò nítumọ̀ sí mi torí wọ́n pè mí ni mo dẹ̀ dé skul ọmọ mo bèrè ọmọ mi wọ́n lẹ ti wá mu kúrò mẹ́ èmi kẹ̀. mo dẹ̀ pè yín ẹ dẹ̀ sọ wípé ẹ ò débẹ̀. èmi mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ o. Ah. tìbí èmi pẹ̀lú ìjọ jáde o ah. bá a ṣe jọ jáde ọlọ́run fẹ́ràn mi o yìí tí ìbọ̀rọ̀ alẹ̀ gan àjọ jáde ni a lè jọ yà ní skul ọmọ wọn náà ti wá mú ìró kan mi ni pé wọ́n ló wá mú ó mú ń bí lórí ìpèsè ti pè yìí tí ìbọ̀rọ̀ alẹ̀. máàmì tẹ bá lọ sí skul ọmọ yẹn eh. ẹ máa sáìn wọlé ẹ máa sáìn jáde ìgbà tí mo débẹ̀ wọ́n fẹ́ confam ẹ̀ fún mi dáadáa wípé ẹ̀yin lẹ wá mú ọmọ ah. wọ́n fi signature yín hàn mí ah. èyí tẹ́ ẹ sáìn wọlé àti tẹ́ ẹ sáìn jáde ẹ dẹ̀ sọ fún mi pé ẹ ò lè mú mo ní school ń sìn. mi tẹ́ lọ gbé dà. sàkóso tó lọ gbé fẹ́ràn. hello títí tí bá gbá ojú ẹ tí bá gbá ojú ẹ má jẹ́ kí a wojú ara wa o dákẹ́ mi ò bá ewé o èmi àti màá bẹ̀ lájọ sọ̀rọ̀ o má mi wọ́n lè mú mọ́ school sẹ́ẹ̀ ẹ mọ ọmọ bá wo lẹ sọ fún mi ẹ mọ ọmọ wo ní skul wo lẹ sọ fún mi ah. ṣó tó ṣe eyín tẹ̀lé ṣe ni ah. ó kéré nù kan tẹ̀lé ṣe náà ẹ wá fẹ́ fi ọmọ mi tírẹ́tì mi nítorí pé mo sọ fún yín pé ah. mi ò lè fi ṣe ọlọ́pàá lẹ̀. káyọ̀dé bẹ́ẹ̀ ni náà. mama jẹ́ kí èṣù lò wá. èṣù ti ń lò wá o. ọlọ́run ò ní jẹ́. wo wo wo wo wo ìgbà mélòó lèṣù fífọ́ káàkiri. irọ́ ọlọ́run ò ní jẹ́. ní kiri àìgbọ́pọ́ lèṣù ohun tó fi le kúrò nínú ilé yìí ó ní kẹ́ ẹ mọ ibo lọmọ mi wà. kábíyèdè mi lọ mọ́mọ́ ṣé ọmọ mi ni máa. mami mami má sọ di nǹkan mi ìmọ̀ yín lọ́wọ́ o má sọ di nǹkan mi ìmọ̀ yín lọ́wọ́ o nítorí kò sí ẹ̀wọ́ kò sí ọgbọ́n àti ète tí ẹ ò lè dá inú ilé yìí ti sọ fún mi pé ara yóò yá kò dé sí kankan tó ṣe yín ìyẹn yàtọ̀ ìyẹn yàtọ̀. mami mi ò fẹ́ bá yín pariwo mi ò ní tàpá sí ọrùn mi o mo fún yín ní ìsìn sí wákàtí méjì o tí mi bá rí ọmọ mi ah, ọmọ àlè ni mí o ọmọ àlè ni mí o ah, ọmọ àlè ni mí eh. láàárín wákàtí méjì tí mi ò bá rí fẹ́ràn mi ẹ̀ mọ̀ pé ọmọ àlè gan ni mí ah, ẹ̀ mọ̀ mi lọ́mọ àlè o ó dà kórí o ó dà pé o pé sá. mo fún gbogbo eni wákàtí méjì just two hours.

tí ó bá jẹ́ wípé ti àgbàlagbà tí mò ń wò mọ́ yìí àti pé gẹ́gẹ́ bẹ ṣe jẹ́ sí ọ̀gá mi pé ẹ ìyá ọ̀gá mi mi ò ráyè o mo mọ̀ pọ̀ ọ̀gá mi máa ti máa sọ fún mi alátìká mi ì ráyè mr no nonsense màá ti fìbọn fọ́ yín ní ẹsẹ̀ ẹ máa máa kígbe yéèyéèyé tẹ máa máa jẹ́wọ́ kí ni ọmọ yín ṣe fún yín tẹ wá lọ mú ọmọ kan ṣoṣo tó ní tẹ wá lọ mú skúta dẹ̀ sí ní wá ọmọ di táǹtà wáyé ọ̀gá ọlọ́pàá ẹ ṣàánú mi mi ò lè gbọ́ ọmọ mi mi ò rí. mo lè gbá yín ní ojú ẹ dẹ tẹ bá tún tẹ ọwọ́ màá gbá yín tí má tì kàbọ̀ yín ní ojú. mi ò rí èmi náà fẹ́ lọ múra kí n mu lánàá ni mi ò rí. mi ìráyè ìwèrè ibo lẹ fi ọmọ sí. mi ò mi ì mú mi ò mọ́mọ́ ìjọ torí ọlọ́run ọmọ mi náà dé lánàá kó gbà mí gbọ́ mi lè gbọ́ ọmọ mi. màmá ẹ ṣe báyìí ẹ ti pa irọ́ jù. lémi ẹ má máa gbọ́wọ́ sáyà fún máa gbá yín búlò mi ìráyè wèrè o wèrè lé nínú òráyè o ẹ bá rí i pé mo jọ bí ẹrú ikú tó wá ń ṣe sars máa gbá yín ní ojú ẹ sọ pé ẹ̀yin wò ó wò ọmọ tẹ lọ mú. ẹ̀yin ni kidnap ọmọ ààrẹ. ẹni bàbá mi ò ṣe é madam ah. ẹ wá a máa bọ ẹja mi nù bọ́sẹ̀ bèbí. àǹtí ó yẹ bára yín sọ ìbò lè fi ọmọ sí. ọmọ mi dà ẹ gbọ́ ṣe lẹ́yìn lè wá bọ̀bọ̀ ní ọmọ ẹ̀yìn ní ah. ìyọ́pítà wọn lọ́wọ́ bọ̀bọ̀ kódà mo ti wọ́n ní ẹnu ọ̀dọ́ kéèsì báyìí mo sì yí débẹ̀ tí mo ṣu. èmi kọ èmi kọ ọlọ́run máa jẹ rògbò àdúró mọ́ ọ̀gá ẹlẹ́bàá ẹ̀bà mi. màmá ti bá fi owó kọ́ mi ti bá dà yín lẹ̀ ah. ti bá dà yín lẹ̀ ṣé ìyá wèrè ah. mo ní ìwọlẹ̀ mọ̀ ṣẹ́rẹ́ yìí méjèèjì àti tíṣà àti màmá ibi tẹ́ fi ọmọ sí ẹ máa bá wa jáde eh. mo rò pé orí ẹ̀yin méjèèjì ti yín. ọmọ mi ni mi ò lè jí àǹtí. ọmọ ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ bá jẹ́ ẹ shut up. ẹ má gbà mí èmi má bá mi èmi má bá mi ọ̀gá ọlọ́pàá. ilé tó bá wọ̀ ọ́ yé. ìspẹ̀tọ̀ káyọ̀dé má da ẹ lánàá ìka ló ń pè wá. orúkọ ńlá hmm, òun fọwọn lórí. mi kò fẹ́ kó fi wàhálà ṣe mọ́ mi ẹ lè ṣe àwa la gbé ọmọ ẹ Jaguar àgọ̀gọ̀ fún rẹ ló gbé ọmọ ẹ tó bá ní ẹ̀mí ọmọ ẹ lò tó jẹ́ fẹ́ kí iye náà kú sátìmọ́lé mo fẹ́ kó gbé ten million naira ẹ eh, ten million naira ok wàá pàdé wa lórí ìta mẹ́ta ní ọ̀nà ìgbẹ́tì wàá rí ilé ẹlẹ́mù kan bẹ̀ jàsápọ̀ tún ẹ̀ tó bá rìn síwájú díẹ̀ ilé olóúnjẹ kan wà ń bẹ̀ block industry wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún yà síbẹ̀ yẹn náà wàá pàdé wa ń bẹ̀ àmọ́ tó bá ń wọ̀n ẹ̀ tó bá ń bọ̀ tó fẹ́ dá ẹ̀mí ẹ̀ légbodò o lè kó àwọn ọlọ́pàá dání ah, máa pa ẹ̀ máa pa àwọn ọlọ́pàá ẹ̀ jaguar fún ẹ gọ́gọ́ ló máa pa ọmọ ẹ̀ ó tún máa pa ẹ̀ náà àbọ̀ lásán olúwa tó bá dénú ẹ̀ adodidi. ogun dabe ogun ogun dabe ogun dabe hmm, ogun. ogun dabe ogun. ogun. ọkàyọ̀ ni ọlọ́pàá tó mú wá mo ti jó tán gbogbo ìdíje ara rẹ̀ kádùn. òun rè ìwọ ló ní. jagula jagua kò jẹ́ ní àárín fún jagua hmm, jagua jagua ọdún èyí oríta mẹ́ta ló ti lọ rí fọ mọ́lẹ̀ nǹkan abẹ̀mí kan ó tinú rẹ̀ jáde nǹkan abẹ̀mú mi kò mú wá fún mi tí wọ́n bá ti mú dọ́dọ̀ mi tó mọ̀ òun láàfin pẹ̀rọ̀ sójú kú tí kú wọn ó fi yá kíákíá kíákíá kíá <laughs> nǹkan kan ní sí ọ kọ inú ìlú lọ àárín ìlú tó tóbi làwọn ló lè kó ọ lẹ́rù kó ọ lẹ́rù ẹni ó bá wojú rẹ̀ jìnnà tá ń bọ̀ bí ẹsẹ̀ ń bàbà ẹni tí ń bá ti lakin ní ìmọ́lẹ̀ ní oríta mẹ́ta nǹkan abẹ̀mí kan jáde kí n máa mú bọ̀ ẹsẹ̀ mo dúpẹ́. mo ti wà bẹ́ẹ̀. wo ẹyin ibi tí o wà yẹn. Inspector Kayode fún Bùkáyọ̀. Jaguar. Mo sọ fún ẹ pé tó bá ń bọ̀ wá bá mi, kò má pè yẹn kankan dání. Ìwọ́n náà dẹ̀ believe me. Ò ń bọ̀ ní ìwọ nìkan ṣoṣo, ó fẹ́ wọlé tẹ̀kùn tó dẹ̀ mọ̀ pé ojú ẹ̀kùn ṣe rí. Aṣọ ẹ̀kùn ṣe fọwọ́ kàn. Ìkànnì ẹ̀kùn ṣe gbámú. Jọ̀ta ló fẹ́ tẹ̀kùn. Ta lẹni tó fẹ́ ra ẹ̀kùn? Ta lẹni tó fẹ́ mẹ́kùn so? Ìwájú èmi Jaguar. Jaguar gbogbo ilé tó sọ yìí. mi ò wá síbí láti wá bá ìjà mi ò síbí láti bẹ̀ pariwo àbí láti bẹ̀ fà kankan ọmọ mi ò ní mo wá gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ládé òde mi àtẹ̀jọ́ṣe ò ní kí n wá síbí kí n wá gba ọmọ mi tó ti yẹ fìyẹn lẹ̀ ìwà bàjẹ́ tẹ̀ ń wù ni mo ní kẹ́ stop ohun tẹ̀ ń ṣe ni mo ní kẹ́ dáwọ́ kẹ́ dẹ́kun ẹ̀ dúró iṣẹ́ tí àwọn ẹni ẹlẹ́ni ti ṣe fáìmọye ọdún tẹ̀ ń gbà lójijì ni mo ní kẹ́ ẹ má gbà mọ́ iṣẹ́ ìjọba ni mò ń ṣe tí ọmọ mi lẹ̀ nínú eléyìí tó wà ń lẹ̀ yìí tó bá dẹ̀ ló gbọ́ ó gbà kò sí wàhálà mo ti fi ẹlẹ̀ sí tiẹ̀. wọ́n fẹ́ gba ọmọ ẹ̀ ó fẹ́ gba ọmọ bíbí inú ẹ̀ àbí lọ́wọ́ mi wá gbọ́ mẹ́ àmọ́ ó ní ìbéèrè kan ṣoṣo tí mo fẹ́ bi ẹ́ inú mi á dùn tó bá lè dá mi lóhùn. ta ni ẹ gangan agbára òun títí tó fi yìnbọn tí ìbọn fi bá mi tó fi gba ẹ̀mí lẹ́nu mi tí àdá ọlọ́run kankan ò dáwọ́ rí ta ni ẹ. dágùn àmì òkè ṣó mi ò kì í jáde mi ò kọjá yìí iṣẹ́ ìjọba ni mò ń ṣe ó ní mo dẹ̀ yàn láàyò mi ò ná oògùn kankan tí mo ṣàṣàrà àbí oògùn bí bọ́ ṣe wọlé sí ẹ lára kò kàn mí kò yé mi mo mọ̀ pé ọlọ́run yìí òun ni mo gbójúlé òun ló dẹ̀ wà nípa tèmi gbogbo gbà fi ìyẹn sílẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ kékeré tí ò mọ kankan pàtàkì ọ̀fà ìwọ ni mò ń sọ gbàgbé ọmọ mi. wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run ọba. ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé. ọlọ́run ọba ló gbẹ́kànlé. àbí màá fi yé ẹ lónìí pé tó bá jẹ́ pé nítòótọ́ ni ọlọ́run wà lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ pé nítòótọ́ ni ọlọ́run bá ń gbẹ́ ẹgbẹ́ tó fi ń wu ìwà tó ń wù tí gbogbo agbára ti kún sí ẹ lára gẹ́gẹ́ bí omi òkun èyí ni màá mọ̀ bóyá ọlọ́run wà lẹ́yìn ẹ̀ àbọ́lọ́run ò sí lẹ́yìn ẹ̀ Jaguar kí ni tí mo gbélé náà kí ni tí mo gbélé ni o fẹ́ fa gbogbo wàhálà tó fà yìí fi ọmọ mi lẹ̀ ni mo sọ nígbà mm. tó ṣe pé tí ara mi kò ṣe. èmi ò tiẹ̀ wá nílò ìbọ̀wọ̀ tìlẹ̀ mi mo fẹ́ mọ akọni tó ń jẹ́ mo fẹ́ mọ akọni tó ń ṣe lámìlẹ́kọ̀ọ́ rẹ̀. Jaguar tó bá yìnbọn fún mi ó máa wọlé Jaguar tó bá yìnbọn fún mi ó máa ràn mí. Káyọ̀dé kò lè wọlé ìwọ tọ́lọ́run kí o lè wọlé sí ẹ lára. má dà fún ọ mo sọ fún ẹ mo ní ojú ẹ kò ṣe rí aṣọ ẹ kò ṣe fọwọ́ kàn èékánná ẹkùn kò ṣe fi ṣeré tani fẹrẹ kùn ta ló fẹ́ mẹkùn so. àti wèrè yóò tẹ ẹ ní kankan àsìkò ní àtàrí. ẹ ń tibà ah! ìwọ. àlàyé mo sọ fún ẹ pé àgò ló máa rẹ́yìn adìyẹ tàbí rẹ́yìn àwọn láwọn láàrin àwọn méjèèjì. jágbọ́ náà tó bá tún ní ayé wa tó bá ń sọ fún ẹ pé kó tún lọ gba iṣẹ́ agbófinró wàá sọ fún wọn pé ọ̀nà ikú ló wà nú ẹ̀ ó dọ̀rùn rẹ̀. jágbọ́ jágbọ́. màmá ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ mo kí yín ẹ ẹ ní bínú sí wa nìyí ṣe rí gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ tá à ń ṣe ìtorí tìyẹn ni ìmọ̀ràn èyí tí ọmọ yín ṣe ọmọ yóò ṣẹ̀yìn bá ṣe gbaṣẹ́ ọlọ́pàá nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ agbọ́ láti ṣèwádìí sọ́tún ṣèwádìí sósì gbogbo ẹni tí ó bá wà ní agbègbè tí nǹkan ti ṣẹlẹ̀ yẹn gbogbo wọn la máa suspect pé òun ló fà á mo kí ilé ẹ̀kọ́ sí ẹ má bínú màmá ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ àti rí pé nǹkan lè gbé ọmọ yìí a wá rí pé ọ̀gára tí à ń wá láàrin ìlú yìí tó yọ ìlú yìí lẹ́nu tí a mọ̀ sí jágbó àwọn ló wá kó ọmọ. wọ́n wí wíwí látijọ́ yìí ni kó ọmọ kó ọmọ ẹgbẹ́ mi ọmọ bíbí inú mi náà káyọ̀ mi òun náà tún gbà mí gbọ́ tí mi mú pa ẹ́ ẹgbẹ́lẹ́ mi lórí. Màmá kò kí ṣe pé káyọ̀dé ò gbà yín gbọ́ bí a ṣe gbaṣẹ́ yìí ni ẹ má bínú ṣùgbọ́n ah, ó ṣe wá láàánú púpọ̀ a rí ọmọ yìí lọ́dọ̀ jaguar tí ọfíìsà káyọ̀dé dẹ̀ gbìyànjú láti gba àwọn ọmọ yìí padà látọwọ́ jaguar ṣùgbọ́n níbi akitiyan yìí I lose Officer Kayode. Eh? Officer Gini? Eh? Mama. Ẹjọ́. Ati ọmọ ẹ̀pẹ́. Báwo ni? ali, mẹ́lòó?

Um, fáìlì yẹn tí ògbójú ọ̀kadà olè tó wà ní àgbègbè tí a pè ní jaguar lérò pé wàá ti máa gbúrò nípa ẹ̀ dáadáa rí pàápàá jùlọ nínú wàhálà ọ̀rọ̀ jaguar yìí ní inspector Káyọ̀dé ló lù sọmọ ẹ̀ méjèèjì sí orí ìrìn àjò yìí náà lèmi ẹ̀ bá lọ. òun bẹ́ẹ̀ ni Ma fẹ́ kí ẹ ṣiṣẹ́ yìí bí iṣẹ́ máa fẹ́ rí àmì pé à ń láti mú arákùnrin ìdí nìyẹn tí wọ́n ṣe gbé yín wá sí stéètì máa dẹ̀ fẹ́ kí ẹ mú ṣẹ́yìn lóko kan débi pé iṣẹ́ inú cp fúnra wọn gan ìlú wa dùn. ọlọ́wà fún àṣìṣà. ọ̀fíìsà kọ́lé ni this officer alatika tó pẹ̀lú tí ìtọ́mọba yìí ṣiṣẹ́ ọ̀rẹ́sà mo ń dẹ́gbàgbọ́ nínú àdàkẹ́ ṣiṣẹ́ yẹn fún wa. ọlọ́run àgbà fún wa ọlọ́run àfún wa mú ẹlẹ́dàá àwọn tí ó ti ṣe jàǹbá fún wa fún wa mú èmi kàn máa ní request kan ní sà ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa fún mi láyè ọ̀ bóyá ẹ kàn lè wá mi tì mo ní láti máa lọ jìra ẹ bá ti fún mi láyè yẹn yókù kéré. tó bá jẹ́ lórí yẹn kò sí problem tèmi ni pé ẹgbọ́n láti gẹ̀ẹ́jẹ̀. ọlọ́run àfún wa ṣe. Alright. Please. Jaguar, inú mi dùn nígbà tí ẹ pa Inspector Káyọ̀dé. <laughs> Ṣùgbọ́n nísìnyí, wọ́n ti gbé Inspector kan dé o. Hm? Ọpẹ́yẹmí lorúkọ ẹ̀ ń jẹ́. Ó kẹ̀ gbóná ju àpárá lọ. Bí mo ṣe ń gbọ́ ìròyìn arákùnrin yẹn, mo gbọ́ pé òun ló pa á níní o òun ló pa Shina Rambo àfàìmọ̀ kò máa pé inspector yìí ló máa padà wá. ẹ padà èmi Jaguar ẹ bọra burúkú tí pani tí pani jìnnà jìnnà èmi ò lè ńlá tí fọ́lì àgbọ̀ tí fọ́lì ẹ̀yìn tí tó fọ́lì ọba. onílé apá ọ̀tún tí apá òsì sá fún egun burúkú tí gbogbo ayé sá fún. Ọlákúnlé ó dàbí pé ìwọ gangan ọmọ mi ni ọmọ mi ó dàbí pé ọmọ mi ni ò mọ́ mi tí ló bá bí mi lábíjù mo lè pa odidi ìlú yìí ní ọjọ́ kan ṣoṣo ẹnikẹ́ni tó bá bú mi lẹ́yìn ìfàlókò èèyàn kéèyàn tó bá bú mi ní ojú mi àdé á dà sí fúnluwa rẹ ẹni tó ń sọ yìí mo ti mọ ọdún agbára tó ní mo ti mọ orú ipò tó wà mo mọ ibi tí wọ́n ti gbé tí wọ́n ti gbé agbára lé lọ́wọ́ màá jẹ́ kó wá mọ̀ pé olè ńlá ni mí láìpẹ́ láì jìnà ẹ gbọ́ kú ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wàá pélé gbọ́ jagua jagua orúkọ yìí mi lẹ̀ bí òjò jagua jagua orúkọ tó mọ́lé gbọ́ tó fà tí jagua jagua orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o jagua jagua jagua. Hmm, ọjọ́ dẹ́kun máa wọlú àjìfà ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀. Hmm, ìdíga ìrúkọ ni wọ́n ń gbé bá tẹ mọ́ mi nírúgbó ìyọ ọ̀dọ̀rọ̀ kúrò ní ìyọ̀ngún ní ẹ. ara paniyapa ti kú ti ń gbó àrùn paniyapa ti yẹ díẹ̀. Hmm, òkúta méjì ọkọ̀ ìkúrọ̀ arówó jọbẹ̀ méjì pọ̀. ilé tó bá wọ̀ yé. jìnnìjìnnì á orúkọ yẹn ń já wọn láyà ó ń já wọn láyà. Jaguwa orúkọ ńlá òun mm-hmm. fáwọn lórí. Jaguwa ọmọdé rí ó fa tirẹ̀ mà ní o. Jaguwa àgbàlagbà rí o ó bá mèrè. Jaguwa. pé ọ̀dàlẹ̀ yẹn ni ẹ mọ̀ pé bàbá náà ọ̀dàlẹ̀ ni ẹ pẹ̀lú mo ṣe wọ́n mi yìí tó pẹ́ tí mi ò bá sí nílé kẹ́ ẹ bá gbàṣẹ́ ọ̀kan lẹ́yìn mi lẹ́bi tó bá jáde àfi ìgbà tó lọ kó àwọn ọmọ yẹn tó kó wọn fún pa àbí. ibi kó bàbá. káwa ni. ọfíìsà kúndé ni àtọ̀fíìsà ọpẹ́yẹmí ni mo jẹ́ ju èmi náà á ti dún àti wọn sọ̀sẹ́ fún ìgò bàbá báyé padà bọ̀ báyìí ni wàhálà ṣẹlẹ̀. ọfíìsà kúndé. bẹ́ẹ̀ ni bàbá. tó wá gbowó àbẹ̀tẹ́lẹ̀ ó wà nù wọn. òun ló kọ́ yìnbọn bó ṣe yìn báyìí kò tẹ̀ ọkọ mú àmọ́ tó fi sọ pé èmi máa yìnbọn báyìí ọ̀nà ni o nígbà tí wọ́n rí pé àwọn èèyàn ti jábọ́ fáírọ́ọ̀sì jábọ́ mọ̀ pé kí ni mo lè ṣe bàbá òun ló fi sọ pé màjà màsálà máa ti kọjú lójú ogun ni bàbá ológun mi já. ọ̀fíìsà kò yẹ yìnbọn. ọlọ́run. ó yìnbọn sí yín. bó ṣe yìn báyìí tí mo jábọ́ bàbá àtàlẹ́ àrùn mò ń sá kiri ni ọmọ lè dá mi mọ̀ ni mo lọ ká gbàṣọ tí mo yé lórí wáyà mi kọ́ mo ní bàbá mo ká wọn ní ẹjọ́ tó lọ bàbá kó ṣẹjọ́ mi. àmàlí ẹ̀ lẹ́yọ̀rọ̀ jìnnà kátó wá fi àbọ̀ bá díẹ̀ tiẹ̀ ọ̀fíìsà kúnlẹ̀ níbọn ó dẹ̀ rí ojú yín ọmọ tó máa ṣẹlẹ̀ àwa náà láti múra ogun ni o aláti já ogun ni o. bàbá báyìí ká ṣe bẹ́ẹ̀ bàbá yìí ká ṣe bẹ́ẹ̀ bàjẹ́ màsálà máa kíkanjú lójú ogun. ẹ kí ló ń tẹ̀ láti sọ. bàbá mi mi mi dáùtì fún ọgbẹ́ ni kojú amẹ́ríkà dáàbò ẹ ẹni tó lè yìnbọn tó lè ràn àwọn fáírọ̀sì wọn wọn náà ó lè dìbọn lé kó yìnbọn lù yí bàbá. ẹ kí ló wá fẹ́ ẹtí ká ẹtí ká fisá ìjẹgbẹ fún un ká dáàbò ẹ ká yàgò fún lójú. kẹ́mi sá fún wọn kẹ́mi sá fún wọn mi ènìyàn tí ọlọ́run rà. ọlọ́run kò lágbára tó yín kò lè mú ìrọ̀gọ́ bàbá kó ká kàn dáàbò ẹ fún kí wàá láàfin lọ ni ẹ ká dáàbò fún ni bàbá ọlọ́run. ìka bàbá o mọ̀ tó wá sẹ́kùn mi sẹ́ wàá wọ inú ilé lọ wàá lọ sí bedroom mi wàá rí báyìí kan lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì aṣọ mi ló wà ń bẹ̀ wàá gbé o jáàgùà jáàgùà ah ṣé pé ìyẹn kan tún wà tó lè lágbára tí mo ní ìyẹn kan tún wà tó lè lágbára tó lè borí èmi jágbó àmọ́lẹ̀ bàbá làárọ̀ tábà la máa mú ni ọ̀la la máa mú. okay sir yes sir all right sir all right sir yes sir. ah mo kí ẹ kú iṣẹ́ mo rí gbogbo akitiyan ẹ and i'm happy for that. ọlọ́run ni sá. fún àwọn ọmọ ẹ̀yìn jágbá tó tiẹ̀ make sure kò get láti pa àwọn ẹ̀mí mo rí i pé iṣẹ́ ńlá ló ṣe in fact inú cp dùn àwọn ni wọ́n bá mi sọ̀rọ̀ ń sọ. ó cp ló pè yẹn. Ah, oh inú wọn dẹ̀ dùn gidigidi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìlọ́pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe. èmi náà mọ̀ bẹ́ẹ̀. ọ̀n tìgbà tí a bá mú jágbá báyìí tó fi lé mi lọ́wọ́ tí mo fà níjọba lọ́wọ́ ìgbà yẹn ní iṣẹ́ wa ló ṣe nìtú so màá rọ̀ yẹn kẹtúbọ̀ taramọ́ra. ẹ sà nǹkan tẹ́ ẹ sọ yé mi àmọ́ èmi náà kàn fẹ́ tọrọ ọkọ̀ lọ́wọ́ yín ṣe rí èmi náà nídìí support yín gan-an ẹ̀rọ pé dà ọ̀sẹ̀ tá à ń tá à ń lọ tàbí lọ fún operation kan tí kò ṣe pé ó ní mọ́tò dà ọ̀sẹ̀ tá à ń tẹ́ pé the other vehicle táyà ò dáa ẹ̀wù nǹkan táwọn pípò yẹn ń kó dání ẹwà missions táwa ní àwọn nǹkan tí a àdùn fẹ́kẹ́ bá sọ fáwọn ìjọba nìyẹn kò yí sí àwọn náà níyàwó lé alọ́mọ ńlẹ̀ náà ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀hàn alátíká lásọ fíṣọ̀ tàà lọ ẹ̀ ó lélẹ̀ tọ́ náà tí táyà kan dédé fọ́ gbogbo táyà mọ́tò ti lá wáì ṣáà láti wọn fún ara táyà sí mọ́tò mọ́tò ọlọ́pàá ni. ok ah, mo gbọ́ gbogbo àlàyé nǹkan tó ṣe mo dẹ̀ fi dá yín lójú wípé àtúnṣe máa wà èmi náà máa mínítì sókè yìí sí àti vehicle àti fuelo everything this is your damnation ìgbọ́lá wa fi support so i promise you that tèmi ni wípé kàṣà parí iṣẹ́ yẹn mo dẹ̀ tún wá fẹ́ sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí àwọn eléyìí ò sì ti iṣẹ́ ìjọba mi láàrin mi tá bá ń ṣiṣẹ́ ìjọba ìjọba ẹni tó ń ṣe má fi ra lẹ. ẹ ṣe wọn sá. you are welcome. you go sir. you can go. jọ jọ. ìwọ. jọ mi mo ń pa jọ. ìwọ. jọ. ṣé ìwọ mórúkọ mi. jọ. èmi ìkà. jọ jọ ìkà jọ. ìkà jọ ìkà jọ. wọ́n lọ sọ fún ọ̀fíìsà ọpẹ́yẹmí olóòfin agbára ti wà rùn tó fi wá yìnbọn ah, tó pa virus. ìkà kò rí bẹ́ẹ̀ pa àwọn tó kù náà. ìkà tí ẹ gbọ́ tẹnu mi kò rí bẹ́ẹ̀. ọpẹ́ lọ pẹ́ orí ló kó mi. Ah. wo èmi kọ́ mo fẹ́ pa ẹ o ìkà kọ́ ló pa ẹ rárá ah. mo ní tí bá fi ìbọn pa ẹ. ìkàjọ ìkà ìkàjọ ìkàjọ ìkà kò rí bẹ́ẹ̀ ìkà kò rí bẹ́ẹ̀ nǹkan tó mú nǹkan tó mú mi ṣe nǹkan tó mú mi ṣe ni pé ọ̀gbẹ́ni yẹn ó gbówó gan nǹkan tó wọn náà mọ̀ ni tó nǹkan tó mú mi jẹ́wọ́ nìyẹn pé bóyá agbójú kúrò lára mi jọ́ ń turọ̀ lọ́rùn jọ́ jọ̀ọ́ jọ̀ọ́ bá mi bẹ jaguar. tó bá ti tí ọ̀rùn lọ sọ fún ọlọ́run kó fi àyọ jaguar lẹ. ìkà jọ̀ọ́ tó bá ń rán ni yé yé yé. mo gbọ́ mo gbọ́ ẹ má pa mi má pa mi má pa mi yé. ọ̀gá a ló pa yín níbo wọ́n jáde wọ́n sì. ó ti jáde òun eh. tó bá ti dé sọ fún pé mo ti lọ sọ́dọ̀ inspector Ọpẹ́yẹmí. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. màá ṣàlàyé fún a ló ń lé yín. sọ fún pé màá dùn mọ́ bọ̀. Ah. a lé yín ni jagua jagua jagua. Hmm. ọjọ́ dẹ́kun máa wọ lu àdìfà. bàbá mi ni o ò ah, lè kan péré lẹ́mú tí ń lu yìí ẹ̀dùn ah, náà ṣé fine wọ́n máa ń lóògùn ṣé oògùn tiẹ̀ náà ló wá pọ̀ tó yẹn fi jẹ́ pé gbogbo station yìnyẹn mo tì látọ̀jọ́ yìí kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi ò ní pọ̀rọ̀ fún un jaguar ní agbára débi pé ó lójú ìyìn tó léwu. Susah. sá mo bá ṣe rí o. ọmọ bá ṣe lè mú. ọmọ bá ṣe lè mú. ẹ ẹ kí wàá lè tẹ̀wá mu látọjọ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ìgbà tó wá transfer mi dé ń sìn ni wọ́n sọ pé ọmọ bá ṣe lè mú. ọ̀gá kì í ṣe pé bóyá òun nìkan mú yàgbọ́ à ṣùgbọ́n èrò tó ń bà mí ọ̀gbẹ́ni tó jẹ́ ọ̀gá wa ti jágbó àpáyé Eh, ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó létí kún gbogbo bí mo yẹn ń bá a sọ pé kó ṣe báyìí kó ṣe báyìí tí inú ẹ̀ nìkan ló máa ń ṣe eh. so ìyẹn ló jẹ́ kó sú mi ṣùgbọ́n ọjọ́ tí mo wá lálàá pé ọ̀gbẹ́ni Jaguar yìí ó pa mí nígbà tá a fèsì ẹ̀ ìyẹn ló jẹ́ kí ẹ̀rù máa bà mí pé ah, èmi náà ń láti wá ọ̀rọ̀ kò fi láti rí ẹni inú nǹkan tó ṣẹlẹ̀ yẹn sà ṣùgbọ́n ọ̀nà tá a máa fi mú òun ni pé. ok. orí òkè bákan bá má gbégbá ní fún ẹ a ní ọkọ ẹ nílé ìyẹ ìyẹ òkò ẹ tí jẹ ẹ bá pẹ má fúnlẹ ìgbà àbúrò ilé àbúrò ilé yẹ pé àbúrò ṣé èmi ah. lè bá wí ọmọ àfi mi díwọn ni àbúrò ilé má kí.

orí ẹ̀dá mi. ẹ fẹ́ máa lọ rí fóònù mi. ṣé kòkòtò ṣe mọ́ ni. ọlọ oṣù lẹ́kọ̀ọ́ báyìí lọ. olóyè burúkú lélẹ́yìn. máa fi kọ́ tí mo fẹ́ ṣe máa fi wọ̀nyí. àmọ́ léèwọ̀ o bó ṣẹ̀jẹ̀ rẹ ni bó ṣẹ̀rẹ́ rẹ ni bó ṣara alẹ́ rẹ ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fọ́nyàn sí ọ lára mọ́ iyọ̀ ṣẹ̀dẹ̀ wọn ò gbọ́dọ̀ fọ́n sí ọ lára tí wọ́n bá fọ́n sí ọ lára èèwọ̀ ni. bẹ́ẹ̀ ni tó mọ̀ pé ẹran ò jíyọ̀ la fi parí iṣẹ́. orí ẹ ti dà ìwọ ìwọ ni ọmọ àlè ìwọ ni. káwa rán ọmọ iṣẹ́ olúwa má jà rán ọmọ iṣẹ́ dáràn ọlọ́tí. ládọjà kí ló ṣẹlẹ̀ kí ló dé. Eh? ọ̀rẹ́ mi kọ́ ló bí ẹ̀mí náà wá bí ẹ̀sẹ̀ padà wá gbà mí bí bọ́lá kan bá ṣe bọ́ ni ọwọ́ afẹ́ náà wá sọ yẹn gbà wọn wá ṣubú. ó sọ yọlu yàn ó sọ yọlu náà ṣé gbà tó sọ yọlu wọn rí ẹ wọn rí ẹ lòṣì bá a mú bá a mú bá a mú nǹkan tí mo rà kó kọjá wọlé bá a mú. alágbára ayé o alágbára ayé eh, alágbára ìwà alágbára jagua jagua the notorious army robber <laughs> ìwọ ti gbàgbé wípé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ni ẹni tó ní nǹkan ni jagua bọ́ jẹ́ kí wọ́n á sọ nǹkan kan fún ẹ pé kí wọ́n á ṣèwọ nìkan láwa mú o ìwọ àti inspector kúnlé tó wá fún information nípa àwọn ọlọ́pàá bá ṣe ń rìn tí ò bá jẹ́ wípé a kò fi òfin lẹ̀ sọ́wọ́ àwọn ìjọba yìí ó jẹ́ kí èmi fún ta mi ìspẹ̀tọ̀ alátikánú nọ́ọ̀sẹ̀sì kí kókó kùgbọ̀ fọ́ ẹ ní ẹsẹ̀ ẹ̀yin méjèèjì ẹ máa fojú ba ẹjọ́. ó ti gbàgbé pé ara dídé jọ ilé àgbékalẹ̀ ilẹ̀ lónìí ó ti fi àpẹẹrẹ alápẹ̀rẹ̀ wọ obìnrin ọwọ́ pálábẹ́ jẹ́ kí n kọ́kọ́ fi wọ́n fọ́ ní ẹsẹ̀ wọ́n máa filẹ̀ fún ìjọba náà. Hello. kí ló sọ pé ó ṣẹlẹ̀ màámi kí ló ṣe wọ́n. Ah, bọ́dá mi ara mọ́mì ni kò yá a ti gbé wọn lọ sí family hospital báíbó lẹ́wà bọ́dá mi. Ah, nígbà wo lẹ gbé wọn lọ àwọn gbogbo àwọn tó wà níbi gbogbo ẹ̀jẹ̀ wọn láti test kó bára lára mu ẹ̀yin náà sì mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah, ibo lẹ́wọ̀ ẹ̀jọ́. ẹ̀jẹ̀ ah, ẹni dẹ̀ ni à ń gbé jágbá lọ sí kóòtù everybody sẹ́wọ̀n ṣáà mọ nǹkan tí bọ̀bọ̀ yẹn ti fojú wa ikọ́ náà tó jẹ́ ká kọ́ńkẹ̀. àbọ̀dá ah, mi ẹjọ́ tó lọ́wọ́ inú jágbá àbí mọ́mì ẹ mú ẹnìkan ni o torí mọ́mì wà lọ́sípítù báyìí báyìí báyìí bá àǹkí ní oyin sickness wọn ń wọ̀ sí ni inú jágbá ẹ mú ẹnìkan ni o ìkọ́tẹ̀mí mọ̀ nìyẹn o. ok ok Anissa, ní sà. ẹ wo ọmọ tó máa ṣẹlẹ̀ aunt mi ló pè mí sí wọ́n ní wọ́n rush màámi lọ sí hospital láàrú wọ́n lè lọ máa ní ìdí ẹ̀jẹ̀ ìbáṣẹ́ àgbọ̀n tí mo sọ pé ní là ń gbé jaguar lọ sí court but as it is ó dẹ́rẹ́ pé màmá ló máa bá yín náà ni torí wọ́n ló critical gan ṣẹ́gbọ́ ẹ máa lọ tí n bá tètè ṣe lọ máa bá yín court thank God wọ́n náà ti jẹ́ ká rí mú nǹkan ta kàn méṣe ẹjọ́ tó rọ lọ́hùn ẹ méṣe kó wọnú ẹ̀wọ̀n yẹn gangan ìfá àtẹ̀jọ́ máa sin débẹ̀ ni máa tẹ̀ ṣe kí àmà bá yín bẹ̀ ṣe ti gbọ́ ẹjọ́ ìlọ òyìnbí àlọ́ màá mi ṣe ti gbọ́. olúwa mi ọ̀gbẹ́ni kúnlé ó ti lòdì sí òfin ìlú yìí ó dẹ̀ ní láti fojú wu iná òfin ẹ má jẹ́ ká fọ̀ pápọ̀ lọ́pọ̀lọ́ pé jù kò sí nǹkan tí ilé ẹjọ́ yìí tún dúró dè ju wípé kó fojú winá lọ ẹni tí a gbójú okùn kò jọ ẹni agba tí èèyàn bá ti ṣẹ̀ sófin ó di dandan kó fojú winá nítorí náà mo rọ ilé ẹjọ́ yìí láti ṣe ìdájọ́ tó tọ́ àti ìdájọ́ tó yẹ fún ọ̀gbẹ́ni Kúnlé bákan náà olúwa mi ọ̀gbẹ́ni Jaguar kí ilé-ẹjọ́ yìí má gbàgbé pé ó ti kú rí wọn ni ó tún jí nítorí náà kí ilé-ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ fún kí jaguar kú kó má tún jí mọ́ kí òfin tẹ̀lé dé kòtò báyìí. pẹ̀lú atótónu àwọn agbẹjọ́rò mo kí àwọn ọlọ́pàá náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ṣùgbọ́n ó ṣeni láàánú fún ìwọ ọ̀gbẹ́ni Kúnlé Animáṣàun tí ó yẹ kí ó jẹ́ olóòótọ́ tí ó sì yẹ kí ó jẹ́ agbófinró gidi fún orílẹ̀-èdè yìí ìwọ náà ni ó tún wá jẹ́ agbófingbálẹ̀ hmm, anyway àṣà ẹ̀ lè má rí irú ẹ̀ láàrin àwọn ọlọ́pàá ìdájọ́ mi ilé ẹjọ́ yìí pàṣẹ pé kí wọ́n fi ẹ̀yìn Jaguar àti Animáṣaun ti àgbá kí wọ́n rọ́ ìbọn sí wọn láyà títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ara wọn. I rise. As court cases. alágbára yé ìwà alágbára yé ṣó fẹ́ dọ́lọ́run ni sọ fún mi sọ fún mi náà ìwọ alágbára o ṣó fẹ́ dọ́lọ́run o tẹ wá wọ́ bàjẹ́ múlẹ̀ wà kẹsàn-án gbogbo wa tó wò yìí wà kẹsàn-án dáadáa ah, o lè ò dá o ẹ kó dá jaguwa jaguwa ṣáà lè jẹ jami kan lele ògbólógbò lè tá à ń pè ní jaguar lele. Jamiu ìwọ ni jaguar tí wọ́n pariwo ìwọ ló pa mí lọ́mọ. Ah. Ah. mọ́mí káyọ̀dé ara ah, báwo ni iṣẹ́ lè ní. dáadáa ni adúpẹ́. ẹ ẹ mọ́mí káyọ̀dé olórí káyọ̀dé ni mo bá wà o. káyọ̀dé. bẹ́ẹ̀ni torí ẹ̀yẹ àgbàlagbà náà lè sọ wípé àti kékeré láti máa pẹ̀ka ìrókò torí tó bá dàgbà tán kó mọ̀ bá máa gbẹ̀bọ lọ́wọ́ yín hmm. ló yẹ kí n wá. ẹ wúrò káyọ̀dé yẹn pẹ̀lú ọjọ́ orí ẹ̀ kó ti bẹ̀rẹ̀ sí máa yọjú wo obìnrin tó ń wẹ̀ níléèwẹ̀ káàkiri. ẹ bó ṣe yà yín lẹ́nu yìí ló yà mí lẹ́nu lọ́jọ́ tí mo fi kọ́ eh? ìyẹn nìkan o gbogbo àwọn àti pé kò yẹ kí n máa bá lọ́wọ́ ọmọ kéékèèké ló wà lọ́wọ́ káyọ̀dé hmm. àmọ̀ràn kan lèmi wá ní fún mi o mi ì bá ní pé kẹ ẹ wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣe àdá ẹ jáde sọ̀rọ̀ káyọ̀dé ẹ wá nǹkan ti sọ̀rọ̀ ẹ̀ torí níbẹ̀ yẹn torí èmi kọ́ torí ọ̀la ni tó èmi ò lọ́rọ̀ jù báyìí lọ tí n bá lọ tán ẹ̀mí ló dáadáa ah jami nǹkan. jami wà wà dáadáa. ọlọ́wà bá wa wò wọ́n so ọlọ́wà bá wa dá wọn sí ọlọ́wà dẹ́jẹ́ kó gbọ́ tọ́lá àdúrà wa ni pé kó gbọ́ tó ó dàbọ̀ mà. àǹtí mi ó dàbọ̀. ok ah o ṣé o o ṣé o. Hmm. Ẹ Ah, ẹ káàbọ̀ o. Ah, ẹ káàsán. Ah, olùkọ́ wa. Hmm, ẹ kú jọ mẹ́ta. Ẹ káàbọ̀. Yes ma. Ah, wọ́n mi Káyọ̀dé. Yes ma. Ọ̀rọ̀ Káyọ̀dé mo wá rí yín fún. Ọ̀rọ̀ Káyọ̀dé ti di ohun tí à ń sọ káàkiri gbogbo skul. Hmm. Káyọ̀dé ti wá di bí tẹ́rọ̀ mo fẹ́ pè ni o. Ọlọ́run kẹ̀ ní jẹ́ kó di tẹ́rọ̀ mo wá lọ́wọ́ àmì o. mo fẹ́ kẹ́ tètè mójútó káyọ̀dé o gbogbo oúnjẹ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ báyìí pátápátá ni káyọ̀dé máa dé tó máa rí pé òun jẹ́ tán. tàbádẹ́ sọ ó máa ní òun kọ́ o. káyọ̀dé. bẹ́ẹ̀ ni káyọ̀dé ti di ó ti di ó ti di nǹkan mi sínú skul wa o. mo dẹ̀ wo pé gẹ́gẹ́ bí alábìàmọ náà ló ṣe jẹ́ ìdìde wá bá yín pé kí wá sọ lójú yín. bóyá mo rí pé ó dà ìpórí ò fẹ́ gbéwèé bẹ́ẹ̀ rí jámì tó wà lọ́dọ̀ mi tá a bá kọ níṣẹ́ báyìí nǹkan kí nǹkan tá a bá kọ báyìí gbogbo ẹ̀ ló máa mọ̀ tó máa dẹ̀ ṣe dáadáa àmọ́ káyọ̀dé hmm, gbogbo nǹkan tẹ́ bá sọ fún báyìí bíi pé èèyàn pọnmi sẹ́yìn àgbà ni hmm, bóyá kẹ́ ra tọ́jú àwọn owó tẹ́ fi rán káyọ̀dé lọ sí skul tó bá ti wá dàgbà kẹ́ fi sẹ́nu kọ́ṣẹ́ ah, àwọn owó yẹn lè máa fi wá ṣe freedom fún kó lè bá wúlò fún wa lọ́jọ́ iwájú o lèmi ṣe ní kí wá sọ ẹ́ lè fún yín o ẹ jọ ẹ bá mi máa tọ́jú Jamiu ọmọ gidi ó dàbọ̀ mo ti ń lọ ẹ bá mi máa tọ́jú Jamiu kẹ́dẹ̀ mójútó ọ̀rọ̀ Káyọ̀dé o. ó ti yé mi ẹ ṣé gan ni o àǹtí ẹ ṣé o. àbẹ́rẹ́ o ẹ jọ ẹgbà ọ̀rẹ́ mi ẹ gbà wá torí ẹ̀ náà sì ni wá fún mi ẹ wo ọmọ ọkọ ẹ àti ọmọ ìwé tó gbà ọ méjèèjì bẹ́ẹ̀ tí má bá mi gbà tí wàá rí ọmọ ọkọ ẹ ìròyìn ẹ dídùn ni òkìkí ẹ lọ káàkiri ní ti dáadáa ṣé wàá ní ọmọ tiẹ̀ gbogbo káyọ̀dé owó bí kí wọ́n sọ pé ó jalè bì kan olùyàn bì kan ó jalè bì kan ìròyìn burúkú ẹ̀ ọmọ pé kò ní dá láàárín àwùjọ ariwo gbèrò gbòòrò lójoojúmọ́ lẹ́nu ọ̀dọ̀ rẹ̀ mi bá mi gbẹ ẹ bá mi gbà lẹ̀ lórí ẹ̀yìn ìṣèlú wá sọ́dọ̀ rẹ̀ kó jẹ́ ìgbà wà ìgbà bẹ́ẹ̀ ni. ṣàlàyé fún wa. Mm-hmm. ah òótọ́ mi náà sọ ṣe rí káyọ̀dé ọmọ mi báyọ̀ báwọn aráyé ṣe ń lóyìn èrò dáa àti ẹ̀rù náà mi dùn ṣé wàá rí ọmọ orogún mi ìyẹn jáde dáadáa báyìí ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ ọmọ ń ṣe dáadáa pọ̀ bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé e láti ìkókó báyìí tí ìyá rẹ̀ ti kú èmi ni mo mọ̀ ń tọ́jú rẹ̀ hmm, bàbá ẹ bá mi kọ́ kádàrá àwọn méjèèjì ọmọ mi mọ̀ ṣe dáadáa. inú ni pé ọmọ ti yẹ ó ń dọwọ́ kan mú ó fẹ́ di fìlú ìdí ọ̀kẹ́ àlọ́kọ́ ló ń kí mi tẹ̀sán mọ̀ pé kò sẹ́ni tí gbólógì mi kú àmúbọ̀dẹ̀ mi rí. igi náà ló ní gba gbogbo lẹ́nu òjò láyé ń tẹ̀jú òbí mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ ewé òkúdùkúdù òní balẹ̀ káfí dágbàgbé ẹ̀kọ́ adíyá fún ẹni lọ́jọ́ táyé rẹ̀ bí wọ́n ní kó fi òbí àpò ìbẹ̀bọ̀ èmi ajé tó bẹ̀rẹ̀ ní us nínú ayé yóò mú lójú rẹ̀. ẹ wò mí yùn kéré bíntín báyìí ní pé ká pa kádà láwọn méjèèjì àti ìlànà ní ìlú kéré jù àmọ́ kò padà kẹ́ ẹ̀ mú sí kádà kẹ́ ẹ̀ mú sí. owó bàbá àti owó mú sí àbí òwe rẹ̀. ìgbà ẹni kì í dá ọmọ. ojú òdì ìjà wo ayé òbí bá fún ayé òbí di àwọn ilẹ̀ bí bá fún ilẹ̀ olóògbé ayé ò olójúdẹ tí ń bẹ lóṣù fẹ ló gbọ́ tí wọ́n fi mú un òun lẹ́ ń wò lọ́wọ́ mi yìí oògùn ló <laughs> jẹ́ abẹnugọ̀ngọ̀ ẹ̀sà ẹni òde ajẹ́gbèjì sọ̀dẹ̀ mi ní àti ẹ̀kan lógún òun ni mọ́ èèyàn mi lọ́dún tó wà tó fún mi. ẹ wò bí wọ́n ṣe ń bẹ lọ́wọ́ mi yóò gùn lẹ́wọ̀n yóò ẹ wo bí kú ń bẹ lọ́wọ́ mi òun ló sì fún mi dámì mi dámì wá sì ti fún mi ìlú ẹ̀ dájú wípé omi ìlú ìjà sílẹ̀ ẹ sábà ń dá sílẹ̀ pẹ̀lú bàbá mi bẹ́ẹ̀ bá ti di lọ́dọ̀ ìlú ilé ìpàdé sẹ́sẹ̀ ìṣẹ́ ìpàdé sẹ́sẹ̀ fún mi. àwọn ìkìlọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tó yí pé àwọn ọmọ méjèèjì ni wọ́n gbọ́dọ̀ kọjú ìbùsọ̀ bí wọ́n bá lógun bí ààrọ̀ rẹ̀ kódà wọ́n ní ibi bàbá rẹ̀ bí nǹkan bá kọjú ìbọn síra ó léwu. ṣé máa ń lọ kọ́ṣẹ́ ṣé wọ́n lọ́wọ́ mọ̀ mí ká máa bá ẹ̀kọ́ rẹ lọ tí ò ní séwu. ìmọ̀ ọkàn òun lè yóò bá dà ní ẹni ló ní bẹ́ẹ̀ lè fìkan sáwọlé kẹfì kan sẹ́kọ̀ọ́ torí àwọn méjèèjì ti di eégún látòṣà ńlá ẹ mú gbàgbé pé tí eégún látòṣà ńlá bá fojú ara wọn ní ìlú ẹni ò bá ní káwọn méjèèjì ń fojú ara wọn náà torí ilé òwe ọ̀dà yìí lójú ẹ mú gbàgbé pé ọjọ́ tó gbé ọ̀pọ̀ nígbà gbogbo ọjọ́ náà lẹ́nu nígbà tó gbé ọ̀pọ̀ orí yẹn wà ìjọba wa sí. yẹ́ẹ̀ ó tán mo ṣe ara mi po jamiu yẹ tìró yẹ lójú òkú mo dáràn o ah! àbí mò ń lálà òun náà ni ó tán ó tán tìró yẹ lójú òkú mo ṣe ara mi po oh, olúwa yẹ yẹ àkúdàáyà wà. <laughs> bẹ́ẹ̀ ni àkúdàáyà wà ṣùgbọ́n bíbélì àti kùránì ò fìdí rẹ̀ múlẹ̀ wípé àkúdàáyà wà. amúragbá káwọn ti ràgbá kámúragbá ká èèmù e ti ràgbá mọ ti ràgbá. kámúragbá káwọn lọ sóde ẹgbàá lé ah. orúkọ yẹn dá wọn láyà. Mm, ẹ o Jaguar Jaguar orúkọ yìí mi lẹ̀ bí òjò. ọmọlẹ̀ mi ó Jaguar Jaguar orúkọ tó mọ́lé gbọ́ tó fà tí. Jagua, jagua, orúkọ tá gbàgbọ́ tó tó kun rẹ̀ dé o. Jaguar Jaguar Jaguar. Hmm, ọjọ́ dẹ́kun bá wọlú àdìfà ògbólógbò àjẹkùn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ ètí ká ìlórúkọ ni wọ́n ń gbé fáwọn ọmọ mi lórúkọ ìyọ̀ ọ̀dàrọ̀ kúrò ní ìyọ̀ngún jẹ́. ọ̀rá paniọ̀pá ti kú ti ń gbó ọ̀rọ̀ paniọ̀pá ti yẹ̀ tiẹ̀. òkúta méjì ọ̀pẹ kúrò àrùn méjì pọ̀. ilé tó bá wọ̀ yé. jìnnìjìnnì àbólẹ̀ orúkọ yẹn ń já wọn láyà ó ń já wọn láyà Jaguar orúkọ ńlá. Hmm mò ń fọ́n wọn lórí. Jaguwa ọmọdé rí ó fa tirẹ̀ mà ní o. Jaguwa àgbàlagbà rí o ó bá mi rí. Jaguwa. mo dódò mo ti róhun rẹni tí wọ́n kọ̀ ẹja ńlá bómi lọ abẹ́ òbí yóò dò dàrú ìkógun tóun nípa kíkanjú ikú odò nípòmù ẹ̀. ikú odò nípòmù ẹ̀. ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkí gbẹ́. òkí Jaguar. Jaguar. ò bá jáyé ó sì mi ẹ̀ o. Jaguar. orúkọ yóò mi lẹ̀ lé. ó mi lẹ̀. Jaguar. Jaguar lọ fún Jaguar. Jaguar. ibi tí Jaguar bá ti jà ilẹ̀ àmì. Jagua, Ah, Jaguar. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò fara gbá. Jagua, òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo lélẹ̀. Jaguar. òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo olúlo. ogun dábẹ́ ogun ogun dábẹ́ hmm, ogun dábẹ́ ogun. ogun dábẹ́ ó yan lè láàyò. ogun dábẹ́ tí olórí odò lábùdó. gbẹrẹgbẹdẹ hmm, ọ̀la rẹpẹtẹ ọlá jagua <laughs> jagua kò jẹ́ ní àrífín jagua jagua hmm, jagua ó kò jẹ́ ní àǹdàláyà jagua orúkọ òòṣà òòṣà òòṣà ìmàlẹ̀ jagua òòṣà òòṣà orúkọ yìí ó mọ̀mílẹ̀ níjó jagua jagua ọba tó kàn ní. jagua. jagua.